<laughs> ẹ wo kò níjó méjì àfi ogójú ẹ nìyẹn. ṣé kí wọ́n náà ti mọ̀ bàtà wà á skul tó bá ti pé ó yá báyìí ọ̀rẹ́ mi máa ń gbọ́n rí ni kò ju yẹn lọ. túwà ọ̀tá fi wọn pa sí ẹ wọ́n jókòó ní ẹ̀jọ́ rárá. ẹ̀dẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àwọn ẹ̀dẹ̀ tí ìdíjọ́ mi rí ni o. tí bá jó tí bá jó. Ah, <laughs> ẹ kú jó ẹ wò ó bẹ́ẹ̀ ṣe lọ báyìí ṣé lọ́mọ yẹn òtútù mú gan ó dẹ̀ ń bí mo ti lò foko lọ èèyàn ló kán ló sọ fún mi sàlẹ̀ pé ti dé mo ṣe ní mo wá ah. ẹ jù ẹ bá mi. kí ló ṣe. kí ló ṣe kí ló ṣe. sọ̀rọ̀ náà ah, ó máa ń gbọ̀n ni. kí ló ṣe. ayé ah, dúró. wọlé kí ni. wọlé wọlé wọlé wọlé ẹ bá mi bẹ ẹ bá mi wọlé wọlé wọlé ẹ bá mi wọlé wọlé. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fúgbó ló máa fún ẹ láti àgbà. Eh, kí làwọn dókítà wa sọ. ó tiẹ̀ ti sú mi báyìí eh, kò sábẹ́rẹ́ tán tí fún kò sí drip tí ò ti gbà gbogbo ẹ̀ náà rí nǹkan tó ń ṣe ẹ́ eh, ti sú mi báyìí o. can you fathom this bí ká gbọ́ mo wá sí hospital kan ní wọn ò rí nǹkan kan ṣe sí látijọ́ ẹ̀ kò dé improve wọ́n ṣe series of tests wọn ò rí anything wọ́n ti sọ pé wọ́n fẹ́ lọ gbé àwọn specialist kan wá from where, God knows wherever kò yé mi mọ́ náà

ẹ máa ní láti ra àwọn oògùn yìí again. again. Yeah. Uh, a máa place ẹ lórí àwọn oògùn yìí tá a bá ti wá place ẹ lórí àwọn oògùn yìí tí kò bá sí àyípadà anyway a ti already send for àwọn specialist mi tó tún máa yẹ̀ wò and kò sí problem kankan rárá and mo dẹ̀ aṣọ yín pé a máa try our best wa mọ́ ṣẹ́gbọ́n ọlọ́run á dẹ̀ fún lálàáfíà. àmì o àmì ṣe list ni. ok ọlọ́run á bá tọ́jú ẹ̀. àmì. ẹ ṣe gan ni dókítà o. ẹ ti tì í lẹ́rù ọ̀sùn jẹ́ ká lọ jẹ́ ká lọ. Ah. Ẹ má pẹ́ ṣe gbóhùn ẹ mo lé ẹ dì sí fún mo lé ẹ lè ń gbọ́dọ̀ o àbí ṣé sáré lọ sóúnjẹ wà fún mi. jẹ kò tiẹ̀ sí nǹkan mélòó fún rárá báyìí. kí ló máa jẹ ṣé kí ló bẹ sóúnjẹ wá. bọ́sùn orí sí mi o ti sú mi kí la fẹ́ ṣe báyìí torí ọlọ́run gbọ́mọ wa látijọ́ ìsọ hospital wọn ò rí nǹkan kan ṣe sí i wọn náà rí nǹkan tó ń ṣe láti iye ìjọ ìyàkọ̀ ńlógún àńlógún àńlógún specialist lẹ́ni specialist lọ́la ilé wa test ẹ̀ blood test wọ́n kàn gba ẹ̀jẹ̀ ara ọmọ títí tí wọn ò rí nǹkan tó fẹ́ ṣe sí i ah ó sú èmi o ọmọ ọlọ́mọdé wà lórí bẹ́ẹ̀dì mi àtúnsanwó àtúnsanwó bẹ́ẹ̀dì àtúnsanwó yàrá owó kan jóná lọ ń bẹ̀ nìyà ẹ̀mí ọmọ ọlọ́mọ àfihàn ó dàbí pé alternative yẹn lè máa lọ ṣe ń sìn o máa tẹ̀sẹ̀ lébọ̀ ni kó tó máa ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní kó tẹ̀sẹ̀ lébọ̀. yes. ẹ̀yẹ́ náà ò sí kankan ṣebí àlàáfíà wọn là ń wá kárọ̀ wọn ti yá àbí jẹ́ ká kọ́kọ́ tíra ilé wo nù tó bá dẹ̀ wà òkè oògùn tó ní ká jà lọ rà ká wò àbí. ká rògùn ká rògùn ká rògùn àṣà àti lọ rògùn àṣà eh. àti lọ eh. àti bẹ́ẹ̀. bíbá yẹn máa wo gbòòrò ìtú gbogbo ẹ̀ máa ríra dáadáa nílé ọjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo wáṣẹ́wáṣẹ́ àríṣẹ́ akọrin káàkiri gbogbo gbà ní ọjọ́ ọ̀la fẹ́ ṣe owó ti èmi. Kúnlé ti sọ òun tó báyìí pé ká máa lọ́wọ́ ẹ̀ ká máa lọ́wọ́ ẹ̀ mo lárí ibi dé sí i so ọwọ́ ẹ ló jẹ́ pé ká máa dúpẹ́ tó dábàá fẹ́ gbà nǹkan òun ọmọ láti gbà kó wá ń ṣe irú wọ̀ yìí ló yẹ kó tó máa ronú àwa ló yẹ pé ká máa ronú ṣé ó mọ ni gbogbo àwa ń sìn mọ́mì wa ìlú òkè náà wa ṣé a máa ti èkó lọ sí ìlú òkè ká tó lóúnjẹ jẹ ni wọn náà wò náà wọ́n ló yẹ pé ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí tàbá ní ká máa sọ látẹ̀ní dọ́là kò máa yí nǹkan kan padà torí pé condition ìlú yìí bó ṣe wà ń sìn ó ti yí gbogbo àdìdàkudà ó ti sọ ẹlòmíì dìdàkudà ẹni tó yẹ kó ti ṣe oríire gan ìlú yìí ti sọ di nǹkan míì àwọn àwọn èèyàn kan ń gbowó lẹ̀ kiri àwọn tí ò tọ́ sí ṣe ẹ̀rẹ̀ wá wo ó dẹ́ mi lójú pọ́ lọ́run ṣe máa ṣe àánú ayé wa o kò ní máa lọ báyìí kò tiẹ̀ lè lọ báyìí ni kinní kan wà ni mo mọ̀ ṣe mọ̀ pé Anjọ́rìn ni àmórí olówó ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ nu wa tọ́lọ́run kọ́kọ́ gbéga kó try láti help àwọn tó kù ni ṣe mọ̀ pé báwọn míì ṣe ń ṣe nìyẹn tí gbogbo wọn fi ń ẹ̀ yíká ṣe understand tẹ bá wo àwọn ọmọ ṣítà bọ́n ṣe wà yẹn tí kan ní wọn bá fi lè wọ̀ lóyìnbó afa kejì ìkejì afa kẹta bẹ́ẹ̀ ni gbogbo ṣe ń fara wọn tó fi ń mèkì ẹ o. Ah, ah. kí ló dé ìgbà wo lẹ dé. ó ti ṣe díẹ̀ mà. olùmìdé ìwọ ò lọ síbi tán ti ní kó wá ṣe interview ni. mọ́mi mo lọ bákan náà ló já sí. ẹ kò burú ìyẹn ò wá ní pé kẹ́ ẹ fi yẹn ṣe ìrònú ṣọ́rọ̀ mi ń yé yín báyìí sórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí èmi mọ̀ pọ̀rọ̀ ọ̀tàn sì ní lọ́la ìtàn orílẹ̀-èdè fi máa pa lágbára ọlọ́run ṣé o ti gbọ́ mi báyìí ẹ má ronú o sórí bóòrùn ṣe ń ràn yìí kò sí bóòrùn ṣe lè ràn tó kí sọ́mọ̀ dúdú díẹ̀ má wà ṣùgbọ́n nígbà tó bá tún yá ọlọ́run á tún ká sọ́mọ̀ yẹn á kúrò ń bẹ́ẹ̀ àdúrà ní kẹ́ ṣáàkùn fún ní agbára ọlọ́run á gbé yín sókè á gbé orí yín sókè ẹ̀rí ṣe ẹ̀ jẹ́ èèyàn láyé yín ẹ ó dè mí lójú tó yẹn ẹ má ronú o tẹ́ ẹ bá wá ní ìṣòro kan ẹ kọjú sí mi n ti bá lágbára máa fún yín o ẹ má ronú o Kúnlé ọyá ìwọ wọlé lọ lọ gbéṣu tí mo sì sílẹ̀ fún yín torí mo mọ̀ pé tẹ́ bá fi máa dé èbí àti dé ṣe é ti gbọ́ ẹyọ ya ẹ lọ jẹ ẹ fìyẹn ronú tó bá dẹ̀ tún di pé ẹ rí bíi míì tán ti pè yín ẹ béèrè lọ́wọ́ mi màá fún yín lówó ọ̀kadà tẹ́ máa gùn lọ bẹ̀ ẹ dà mà ẹ ṣe mà ẹ ṣe mà ó yá wọlé wọlé. máa mọ. mo dín ata díẹ̀ sí kó lè lọ. dáhùn gbé wá fúnlẹ̀. ọ̀hún gbáyé ó gbé wá ní ilé mò ń bọ̀. ní sàdébọ̀. bàbá o mama ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ ẹ kú ìjókòó ayé yín àbàjẹ́ o òòṣà òkè òní báyìí láyọ̀ jẹ́ àwọn tó nílò ní gbọ́mọ ìlú ọyún o lẹ́yà mi mi ṣàdébọ̀ ẹ pẹ̀lẹ́ àti ìyàwó o. àti yẹ ọ̀rọ̀ ọmọ ìwò ṣé ẹ rí ọmọ yín fúnra rẹ̀ ní fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ o ó ti di aṣọ àwọn àgbàlagbà mọ́lẹ̀ ọmọ yín rìn débì kan ilẹ̀ gbé lójú ó wá tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ ọmọdé búrò kò ó wá bẹ̀rẹ̀ sí sáré ó rò pé òjò lolúwéré pààyàn ṣe rí èébú tó bú àgbàlagbà kan ni ẹ fi fọ́ bàálà báyìí tó rọ́wọ́ ń bẹ lára ọmọ yín o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yín ẹbọ ọlọ́pàá o ẹ gbé ẹbọ nítorí ọmọ ìtẹ́ẹ̀bà fẹ́ kú. ìpèsè táwọn àṣẹ fún yín ìwọ ìyá rẹ̀ ò gbọ́dọ̀ gbé o ìwọ mi sadébọ̀ bàbá rẹ̀ a gbọ́dọ̀ pẹ́ bọ́ o àwọn fámìlì rìsì tiẹ̀ wọn ò gbọ́dọ̀ gbé àwọn fámìlì rìsì ọkọ tiẹ̀ iná wọn ò gbọ́dọ̀ gbẹ́ bọ́ o mm-hmm. tàwa làwọn ò nílẹ̀ pé yóò gbẹ́ bọ́ fún yín. bàbá yín gbé ẹbọ yín o tẹ́bọ̀ òfin tẹ́bọ̀ ọ̀dà tẹ́bọ̀ dálẹ́dẹ ọ̀run ni wọ́n sọ fẹ́mi gbé rírú abanígbé ni àìrú ẹ̀bọ̀ ògbènìyàn kẹ́bọ̀ òfin kẹ́bọ̀ dàkọ̀ dálẹ́dẹ ọ̀run rírú abanígbé ni irú ẹbọ nígbẹni o àìrú ẹbọ ìgbẹniyàn o. bàbá àbí ọ̀rẹ́ mi ló wà ní ọ̀rọ̀ yìí. Ah, èmi ò wí bẹ́ẹ̀ o èmi ẹ ṣe babaláwo tí rí dúdú tí sì sọ fún yàn pé funfun ni nǹkọ́rẹ́ rẹ ní iṣẹ́ o ntí mo wí táwọn onílẹ̀ sọ fèmí ni pé ọ̀rẹ́ rẹ ni ó gbẹ́bọ tí ara ọmọ yìí ó fi yá ṣe wá rí bẹ́ẹ̀ sì ti gbọ́ ọ̀rọ̀ ẹbọ ìbáyìí láàrin òní síjọ́ méje o ẹ mọ̀ kàlé ní èjì ọjọ́ méje ò gbọ́dọ̀ pé ó láì jẹ́ pé ẹgbẹ́ bọ̀yì láì jẹ́ bẹ́ẹ̀ fi ìró yẹ lójú òkú nù. ojú sẹ́lẹ̀ mi ọ̀sùn lọ táwọn ọ̀dọ́ ibi tó lọ kí làbọ̀. ibo kọ́ ló máa ṣọyàn àwọn ọmọ akọ́ ló máa dáàbò bò wọ́n o wọ́n ní ṣe ló lọ sọ̀rọ̀ sẹ́nìkan ta tíyẹn wá fẹ́ retaliate òun ló fa gbọ́ aláìsìn tó wá kó wá láti àwọn lọ́rùn báyìí sìn ìyá yẹn kọ́. Ah, ó wà nílé ṣé kí n pè ní. pè pè pè mo fẹ́ kó wà níbí. my dear my dear. yes darling. ah uncle debo ẹ káàbọ̀ ẹ rọra eh, ẹ kú ọ̀rọ̀ ọmọ ó náà pọ̀ àfún lálàáfíà ó náà jẹ́ ká dúró àwọn àgbà lórí ẹ̀. ṣe. ẹ báwo dẹ ní báyìí ṣé ìyá rẹ ti ń ṣe dáadáa. ẹ ṣe o. báwo wà ní. wọ́n ní a máa gbẹ bọ̀ ni ìyẹn náà dáa n kò débò egbe ẹbọ yìí o egbe ìwọrọ ọmọ ni torí ọmọ nìyẹn ṣe ń ṣe nà o. ẹ má jẹ́ kó pẹ́. ẹ má jẹ́ kó pẹ́ rárá o. wàhálà tó wà ń bẹ̀ ni wípé mo bí bàbá wọn ní èmi ò lè gbé as bàbá ẹ ìyá ẹ̀ ń kọ́ wọn ní kò lè gbé báwo wàhálà ṣe máa ṣe wọn ní ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tímọ́tímọ́ bá rò lọ pé ọ̀rẹ́ òun tún ní àfiwọ́ náà ni. Ah, èmi nílò láti gbé o. ṣe ọlọ́run àtúntì ẹ̀ ṣe. àbí eh, eh, ìgbà wo wà ní. Eh, ah, ìgbà tó bá yá náà ni ọjọ́ méjì náà ni a ní ọjọ́ kejìlá wà báyìí. Ah, má dẹ̀ bísí o ní àárọ̀ sí ọ̀sán yìí má bísí gan ìrọ̀lẹ́ ńkọ́. ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ náà dáa alẹ́ náà kú máa ń gbẹ bọ̀. Um, máa lọlé máa bẹ̀ létà ṣùgbọ́n. tó ṣe tó ṣe tó bá yà ìyá ìgbé lọ máa kàn sílẹ̀. ọ̀rọ̀ mi pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ Ọlọ́run bá wà ní ojú ẹ. o ṣe wọn pẹ̀lẹ́ fi gbọ́. ṣáà ló kó sọ ṣá. bọ̀sùn kí ni mo gbọ́ sọ pé o fẹ́ ṣe lẹ́ǹkan yẹn. a n fẹ́ bá gbẹ́ bọ́ ni náà. ẹ ẹ bóyá nǹkan tó ń sọ òye ẹ o ó sọ wípé òun ò lè gbé ìyàwó òun náà dẹ̀ ní lè gbé wọn wá ń wọ ẹ tó máa di ẹbọ yẹn lé lórí láti gbé bóyá kò yé ẹ. máa gbọ́ ní sọ̀rọ̀ wọn ò sọ kó máa gbélé mi lórí wọn ní máa gba gbé ẹbọ máa kàn fọwọ́ gbé lọ síbi tó ní kó gbé sí nǹkan tó fẹ́ ṣe nìyẹn. o mọ nǹkan tó ń sọ ṣá. ìwọ fẹ́ gbé ẹbọ má gbé dáhùn. bọ̀sùn o fẹ́ gbé ẹbọ. ṣé nǹkan mi ti máa bẹ̀ ni. o fẹ́ gbé ẹbọ hmm, o fẹ́ gbé ẹbọ. ṣùgbọ́n àbí ìpè ní kò tá a sọ sí kí ló ń bọ̀. ó dẹ̀ ṣọ́ọ̀kan sọ fẹ́ pé àwọn ń bọ̀. àwa ó gbọ́dọ̀ wá ṣe ìgbà tí mo sọ kíní ẹ̀ fún òun náà nítara pé ọmọ ó sọ pé wọn máa tẹ̀lé mi ni ṣùgbọ́n ó dé ní àwọn nǹkan tó fẹ́ ṣe lọ́wọ́ àárọ̀ títí di ìrọ̀lẹ́ pé ìrọ̀lẹ́ dáa ó ní mo ṣe sọ pé kí n máa dójú látara ọ̀sìn tí ó ti dé. ǹjẹ́ a try fóònù. mo tí mo ti pè pè pè tí fóònù ẹ̀ ti kú. ǹjẹ́ a tún try <laughs> Kò sí rìn jù. Ó dé ṣó kan sọ fún ẹ pé àwọn máa wá. Ó ló ń bọ̀. Ó ló ń bọ̀. Ó ló ń bọ̀. Ó máa wá. Ojúde ti lọ. Ìgbà tó bá délé ni o. Àjọmọdé Yes, mommy. Ah. Báwo ni? Àkọ̀sùn ó lè á ṣe bẹ́ẹ̀ fún mi lánàá. Mo dúró títí títí títí títí mo ń retí ẹ̀. Ah, jọ dúró lọ, ò ní bínú ni. Látàná èmi ti jẹun ṣiṣẹ́ fẹ́ jẹun ni. Mo ní kí n jóúnjẹ tán kí n pè é ni. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ìbọ́dọ̀ ẹ̀ mú bọ̀ lánàá. Lè mọ́tò bá ní pírọ́blẹ̀mù. Ó ṣe ní pírọ́blẹ̀mù báyìí, n bá lẹ̀ páàkì pé kí n máa tún ṣe làwọn tó máa ń ti mọ́ làwọn tó máa ń ajá mọ́tò yẹn tó máa ń gbé tọ́lé wọ́n kàn gbé iṣẹ́ ni wọ́n kàn so ṣẹ́ni mọ́ ni wọ́n fẹ́ máa wọ́ mọ́tò mi lọ ah kí ló dé mọ́tò dákú ẹ̀ tí fẹ́ máa wọ́ lọ bàbá mo bá fa sùrùtù débi pé òru mo tó kú mẹ́ n tó jẹ́ kí n tọ́jú ẹ̀ lánàá nìyẹn. báwo la ṣe máa ṣe é sìn torí ṣé mọ̀ pé ó ti ń pẹ́ ọjọ́ méjì náà fún wa ọjọ́ kẹta la wà yìí ọjọ́ kẹta la wà yìí jọ láburú jọ. wọn bá máa ṣe jẹ́ kí n tó jẹ ìtàn ẹni tí wọ́n tó mọ́tò mi ọ̀gá wọn mo láti ra fún ní àwọn owó kan tó ti yẹ bẹ̀kọ́ sọ́njọ́ gbé mi lọ́ọ́ gbé lọ sí kóòtù mo jà láti ra fún wọn ní nǹkan kan so ó wá ní wá láàárọ̀ yìí kí wọ́n á róhùn tí bá ti rí tán màá wá báyìí ìwọ máa lọ́lé. Ah, ẹ ẹ bọ̀ sún o dẹ̀ ṣe jẹ́ kí kakujọ lọ síbi mọ́tò náà ká darí sí ọ̀dọ̀ mi láti bẹ̀. Ah, ṣebí wọ́n lọ pèpè ẹ̀bọ yẹn prepare ẹbọ yẹn tó bá prepare sílẹ̀ kémi kàn dé kémi gbẹbọ ni. a ti ṣe gbogbo ètò a ti ṣe gbogbo ètò sílẹ̀ gbígbé nìkan ló kù. èèyàn ò lè ibi kí n gbẹbọ ni wọ́n ṣàlọ́ dúró tì í anything lè happen dúró tì ẹbọ yẹn so kémi dé kí n. Hmm. ẹ àti dúró tẹ bọ ò lè wíwá tiẹ̀ náà ló ṣe pàtàkì mi ìdẹ́lẹ́ lómi ìjọ. ọ̀rẹ́ ni wá àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ máa help ara wa náà. náà rò pé ọ̀rọ̀ ọ̀jọ̀ jọ tó lọ lọ́hùn. jẹ́ n jálẹ̀ jẹun tán in fact oúnjẹ yìí gan kò lọ́lẹ́rù ní pápá mọ́. o ṣe o ṣe o ṣe o màmá retí ẹ o hmm. ọ̀sùn jọ. má pẹ́ mi ní pẹ́ ṣó gbọ́. Eh, gbọ́nà mò ń ṣàkíyèsí kinní kan. kinní kan mi ò rí kúnlé ń bíbá ẹ̀ mọ́ ṣé kìí ṣe pé ìjà wà láàrin ẹ̀yin àti ẹ̀. màámi kò sí nǹkan kan tó kàn ṣẹlẹ̀ ni pé ó jẹ kọ́ńtíráàtì kan ni. ẹ kúnlé jẹ kọ́ńtíráàtì. ee eh, ọlọ́run o ṣé o mo dúpẹ́ mo yìn ọ́ lógo a ah, olúwo ṣeun ah, ah, kúnlé wa jẹ kọ́ńtíráàtì kò wá lè wá sọ fún mi. màámi kò ṣe pé kò jẹ́ kẹgbọ́ ó ń ṣe àwọn Rawlings ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ni ìyẹn ló fà á tó jẹ́ kó yọjú sí ẹ mọ̀ ó lọ Àbújá wá sí Èkó èmi rò pé kò tí ì ráyè ni. ọ̀dà náà tó bá jẹ́wọ́ ló kọ́kọ́ rí sọ fún pé kó rí mi o ṣó mọ̀ pé ohun tó dáa ó ń fàdúrà èyí tó tún kù díẹ̀ káàtó náà àdúrà ló ń fẹ́ o ọlọ́run àṣetẹ̀yìn tó kù náà ọlọ́run àdẹ́yìn tó kù náà lòun àyò ẹ̀ mo mọ̀ pé ìyanu ọlọ́run àṣẹlẹ̀ lórí ẹ̀yìn tó kù. àti pé ṣe rí nísìnyí ó ti ń kọ́lé lọ́wọ́ bóyá torí gbogbo àwọn wàhálà tó ń ṣe mọ́ra àwọn ẹni ò sì jẹ́ kó ráyè yọjú sí. kúnlé ti ń kọ́lé. ó ti ń kọ́lé o. Ah! jésù mi ah! ìyanu ni ẹ o ṣé o bàbá ṣùgbọ́n kúnlé wa ń kọ́lé kúnlé wa sọ fún mi àwùjọ ah, ní òsín kankan ń bẹ nǹkan mi wà ń bẹ. màámi kò sí nǹkan kan mi àjà. ládùúgbò bó ṣe gbébí tó tó mú mi bí ìyá. èmi rò pé gbogbo àwọn wàhálà tó ń ṣe ẹni ò ti jẹ́ kó ráyè dọ́dọ̀ tiwa náà but èmi á try dọ́dọ̀ ẹ̀ lọ́la ó dà kò burú tó bá ṣàárì sọ fún pé kó yọjú sí mi o ti gbọ́. mo ti gbọ́ màá bá yín jíṣẹ́ màá jíṣẹ́ yín fún kò sí problem but èmi mo fẹ́ kó yé yín pé kò sí nǹkan kan láàrin wọn. kò burú ẹ bá mi káṣọ tó wà ní. débọ̀ kí ló kọ́ ẹ̀ṣẹ̀ ọmọkùnrin. bàbá ọ̀rẹ́ mi tí ó yẹ kó bá mi gbé ẹbọ ẹ̀ òun ló ń fè ní dénì ìfọ̀làdọ́là fún mi. Ah! ọjọ́ dẹ̀ ń lọ àyà mi ń já ni. débọ̀ ó yẹ káyà rẹ̀ ọ̀já o ṣàlọ́run ti bẹ́ńtà tí wọ́n rò pò a sọ kọgbẹ́ kankan o ọ̀ṣun sáàbẹ̀ kọ́mọ rẹ̀ ó kú. Ah, ọlọ́run má jẹ́ ọlọ́run ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tètè kò sí rí o ṣọgbọ́. ẹ ẹ bó bàbá ṣé kò sí ọ̀nà àbáyọ míì ni bóyá kí n lè kí n lè rẹ́ lómi tó máa bá mi bẹ́ bọ̀ àbí kí awọ ọ̀nà míì tá a fi lè ṣe tí kò yé mi bàbá. lóòlò kọ̀sán náà bá yọrù tọ̀dọ̀ tiẹ̀ ẹnì kankan gbọ́dọ̀ bọ́ ọ gbé sọ́rí ọ̀rẹ́ rẹ tí ń fò dóní fọ́lá dọ́là ìgan ńlá dájú kò gbẹ́bọ yóò àmọ́ tó wá jẹ́ wípé ọ̀rẹ́ rẹ ìlóhùn ò ní gbé àbí kó tètè bọ́ ọ gbé ọ̀rẹ́ rẹ míì tó bá súnmọ́ bí ìṣọrùn rẹ ó lè bọ́ gbé tọ́ information wà rèé o ọjọ́ méjì péré ń lọ ní tó fi gbé o ọjọ́ méjì kọmọ rẹ̀ ọmọ kú o. ètè wa o ọjọ́ méjì péré o ọjọ́ méjì o. bọ̀sùn kọ́. bọ̀sùn bọ̀sùn ti lọ sílé yín. ilé mi. ẹ ọ̀dọ̀ ẹni sọ pé òun lọ. pẹ̀lú possible because àtàrà òun ti jáde ó dẹ̀ ka pàdé lé mi. ṣèdí pé mi ò parọ́ torí ìgbà tí mi gan pè lórí aago ó lóun wà lọ́nà ilé yín bí a kẹ máa lọ ilé torí a ti máa dúró dè yín o. ìdá kejì jẹ́ kí n máa lọ kò ṣe ìyàwó mi. ẹ pẹ̀lẹ́ ẹ rárá o ẹ rárá ẹ kọ̀ ọ̀rọ̀ ọmọ náà ẹ pẹ̀lẹ́. arákùnrin ti wà wálé ah, eh, àwọn èèyàn burú o. Ah, ah, eh, kọ́kọ́ tèmi gbé ẹ bọ̀ wọ́n fẹ́ sọ̀kọ́dọ̀ lórí burúkú mọ́ mi lọ́wọ́ màá rí o ti wà wálé yẹn gan ti ẹjọ bá mi dámọ̀ràn kó n fẹ́ gbẹbọ kankan mọ́ kó jẹ bá mi dámọ̀ràn yìí kó sì ẹjẹ sọ kó sì ẹjọ èrò wípé òun fẹ́ sọ ìtúraka ìtúraka àti délé ọlá kò sí wàhálà. Eh, akun eh, wo inú mi dùn bá a ṣe ba ilé nìyí gan. Ah, a ti poyi poyi poyi àbá ẹ wò tán bá gun ẹṣin nínú mi wò kò lè kọsẹ̀ rárá. race course nínú ẹ. <sighs> Eh, kúnlé afẹ́rí ẹ jẹ́ ká tẹ̀ àbí. kúnlé nǹkan tó tíra láti sọ ni pé ọ̀rọ̀ tá a bá wá a lè sọ láàárín àwọn òpèrò ìgbà ẹ̀kọ́ excuse wa kò ṣàmọ ọba ìjọba ọ̀rẹ́ sọ̀rẹ́ náà ká lọ discuss ọ̀rọ̀ yẹn níta. ṣé Kúnlé kò láṣìírí kẹ kó nu kọ́ńpáǹdì kẹ lọ sílé kẹjọ tó bá padà wọlé gbogbo nǹkan tẹ sọ ló máa tún sọ ó bẹ́tà kẹsàn nǹkan tẹ bá wá. bẹ́ẹ̀ ni o nítorí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò tí ì rẹ̀ ń tó lè gbé mi dìde lẹ́sẹ̀ẹ́ o torí mo ní mission níbi bí. tí màá dẹ̀ ti parí mission mi mi rẹ̀ tó lè gbé mi dìde níbi bí. ṣe ti wá. ẹ àǹtí Ah, kò tiẹ̀ wá tiẹ̀ wá lé rárá kúnlé nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kan ló introduce àwọn juice náà máa ń tà nínú goslow yẹn sí wa pé ká máa wá tà ṣùgbọ́n báwa náà ṣe ń jókòó káàkiri yẹn kò dáa torí pé alẹ́ ni nímùsàn kò dẹ̀ ẹgbẹ́ ká mú kíkan yẹn lábẹ́ wá bẹ́ẹ̀ kò wá yá wa ní owó thirty thousand naira ká lè fi ṣe bísínẹ́sì yẹn. olùmìdé ṣé nítorí yẹn ló fi wá ní ká lọ tẹ thirty thousand àwẹ̀ kékeré nìyẹn náà bọ̀ tó wá kó ọ̀rọ̀ yẹn kù ṣùgbọ́n bí tó ti kó kù ó fẹ́ ṣe business ṣé yẹn ló máa sọ pé ẹ fẹ́ máa lọ ta nǹkan nu go slow ọ̀rẹ́ mi for that matter kò lè tó yẹn tó bá ti jẹ́ ṣọ́ọ̀bù ká gbà fún yín kẹ́ máa ṣe business yẹn lọ torí mo ti like brain ẹ̀ ti pẹ́ olúmídé especially ó mọ̀ nípa business ká tó nǹkan pọ̀ kó dowó yẹn ó good sí um, jẹ́ ká wò jẹ́ ká wò my dear jọ fún mi ní owó ọwọ́ ẹ̀yìn. Kúnlé owó yẹn ló pè bẹ́ẹ̀ owó tó jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti dà sínú kóló owó nù kalokalo ni kò ṣe jáde mọ́. obìnrin ò láìkì owó ṣá. ah tí n bá láìkì owó kí ni mo wá ṣe lẹ́kọ̀ọ́. àrùkà ah. owó tiẹ̀ kọ́. kò sí lọ́wọ́ mi. ọwọ́ ta ló wà. mo ti kó fún yàrá jí lẹ́sẹ̀kẹsẹ̀. o ti kó fún yàrá jí. mo ti kó fún lẹ́sẹ̀kẹsẹ̀. <laughs> nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé owó tó kù lọ́wọ́ mi lè ń sìn Eh, ká lọ fi ṣe fàájì club jọmọ weekend la wà ilé òṣà lè gbẹ tó bá ti di monday kẹwàá a máa jọ dé bank máa lè gbowó fún yín ṣùgbọ́n kò lè tó yẹn. kúnlé wà ẹ kàn fi mi nìkan lẹ́ ń bíbá ọkàn dá káwọn ọmọ sọ́dọ̀ ṣé ò ní sọmọ fíìmù náà ni. ọ̀gá ọlọ́bẹ ọ̀rọ̀ ẹ máa ń fọ́ ni ṣé wàá dẹ̀ ti sọ fún mi látàárọ̀ pé ọ̀rọ̀ yìí ń dùn ẹ́ o. ah ó dùn mí o ó dùn mí. mo wá dẹ̀ ti sọ fún mi àti máa arrange ọmọ fún ẹ. ẹ bá mi pè alájẹ pé ó anyway irú àwọn ọmọ wo lè fẹ́. àwọn ọmọ tó wà kàkàṣíọ̀sì ẹ̀ tó ní oṣù <laughs> tó di síwájú orí ẹ tó tún di sẹ́yìn. ayé á dáa. ó láìkì bàkà sí. ó ti lọ a ní wọn lóríṣiríṣi lọ́wọ́. olómi díẹ̀ fà ṣé kí wọ́n bá ń gẹ̀ tó dùn ọmọ. ẹ ṣe fàájì o ẹ má múra yín gan o. ìyára jẹ́ ọ̀rẹ́ mi kan ṣoṣo tí mo ní ah ọmọ ibi tí mo wà yìí hey it's like pé bóyá hmm. ibẹ̀ nìkan ni ọlọ́run sọ̀kalẹ̀ sí fàájì lọ ni mò ń gbádùn ni ah ẹni tó wá ṣẹlẹ̀ ni pé o wọ́n ní ìdá àwọn ọmọ méjì àwọn ọmọ tó yẹ pé wọ́n ní àtàkà wọ́n dẹ̀ tún ní dìvẹ́ndà ṣó ti yẹ tó yẹ pé wọ́n máa fi wájú wọn máa fi àtàkì báyìí wọ́n dẹ̀ máa fi ẹ̀yìn fi dìvẹ́nd ẹ o ó ṣàmọ̀ náà oh, ṣètò owó fifty k wọ́n máa sàn wọ́n á tún fèlè sí i. ẹ̀rín lè yàn ṣe obì náà owó wà lọ́wọ́ wọn wọ́n dì sọ́wọ́ wọ́n dì sápò wọ́n tó ti lé tán ni. ìyá alájẹ òmò pọ̀dọ̀ mi ló wà ní. kò mọ ni ìyá alájẹ ó mọ ẹni tí mo wà ní. ó yẹ kó ti mọ pé tí bá ti ń sound by tí bá ti ń dunnú bá wọn ọdún kún léde amúhànà ẹ ok ó ní owó yẹn kó má gbàgbé láti fi rán mi o kékeré kékeré. <laughs> ó lè wọlé gbàgbé ah, ó jẹ́rìí mi gbogbo eré ni máa ṣe fún ṣé gbogbo wájú mi yìí gbogbo wàhálà mi yìí gbogbo kàkà mi ni máa kó lé lórí ah, tí bá sọ̀kalẹ̀ lórí <laughs> kí n bá sọ̀rọ̀ jù ok bye bye take care bye bye. sí wàhálà wọn bọ ẹ wà òkè eh, olùkà bá mi wọ kitchen kò gẹ́tì nǹkan táwọn ọ̀rẹ́ mi máa jẹ. Ah. wo kúnlé èmi ò gba àwọn tó ṣe yẹn o ṣé pé ẹyẹ kan ló fún ẹ èmi máa fún ẹjọ kan lọ kúnlé lọ. bọ̀sùn kọ́. bọ̀sùn báwo a ní ṣe ti ṣe nǹkan tẹ lọ ṣiṣẹ́. bọ̀sùn ò sí bí ni ṣùgbọ́n ní ibi ló wà. n ò wá bíbá yìí kí náà fẹ́ wá ṣe ń bí. àbí tí báwo ṣe bí ilé mo ti ń bọ̀ sí tíyàwó ẹ̀ sọ fún mi pé ó pé òun pé òun wà lọ́nà ilé mi. rárá wọn ò débi mi ìṣẹ̀rí nǹkan tó jọwọ́ látàárọ̀. iṣẹ́ ò wáyé látàárọ̀ ṣá. mi jáde. kì í ṣe kí bí àwọn olóra nǹkan tí ó ẹ. wọn ò wá bíbá yìí wọn ò wá bíbá yìí kódà mo lọ sọ́dọ̀ bàbá gan wọ́n sọ pé eh, kò sẹ́lómi tó lè ṣe torí mo ní bí àwọn alternative lè wà òun ló ti fẹ́ ọjọ́ ti ọjọ́ ti fẹ́ pé tán náà. dìbò. ìgbà tó. kí ló dúró. kí ni. ìjùlọ kí bọ̀dá ìfẹ́ ṣe báyìí. tí sùn. Eh. àbí ti báwo ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wà á lóun ò bá mi ṣe tí ò bá ní ṣe àṣọ ó láti jẹ́ pé ìdíwọ́ kan wà fún. tó ń fi ìní déni tó ń fọlá dọ́là fún wa ǹjẹ́ ó máa bá wa gbẹ́bọ̀ yìí báyìí àbí ìwọ tí ì sọ fún wọn pé kò ṣe women ni. má fi sentiment sí pé nǹkan ṣẹlẹ̀ wà ní ká máa sọ pé màmá olùṣèlú kan bẹ́ẹ̀ fún mi èmi kàn ń bẹ̀rù pé time ti time ti òun bóyá òun rò pé bóyá ọjọ́ méje ó ti di ọjọ́ méjì tó gùn sí. bí mi ṣe ń wò wọ́n yìí mi ò rò pé wọ́n máa bá wa gbé o èmi ò rò bẹ́ẹ̀ o mi ò rò bẹ́ẹ̀ o. tó náà ṣé kìí gbowó aṣọ náà àbí kí n wá lọ́lé. lálẹ́ yìí arára jẹ́ dọ̀là jẹ́ dọ̀là yẹn tó bá dọ̀là yẹn mìíràn àtẹ̀lé ẹ lọ àjọ lọ bá wọn ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. pàdé ní kí fún akọ́sọ àbí. ọjọ́ méjì màá ló kù ẹ ọjọ́ méjì. Hey! Ah! o ga o àfi bẹ́ẹ̀ ti sọ pé ẹ eh, jẹ́ nǹkan kan. ẹ ṣe ah, eh, ẹ bọ̀ tún kọ́. ẹ ń bọ̀ ń bọ̀ ń lọ ń bọ̀ ń bọ̀ lọ. my dear oh. my dear. ẹ eh, mò ń bọ̀ mò ń bọ̀. ó ti ń bọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ gbà. Ah, báwo ni ọkọ bọ́sù. ìjọ nítorí ọlọ́run rárá ìjọ ẹ jẹ́ ìwọ̀n báyìí. no no jókòó jókòó. Ah. ẹ jẹ́ ìwọ̀n ẹ jẹ́ ìwọ̀n báyìí sá ìjọ nítorí ọlọ́run sẹ ìjọ ìṣàánú wẹ ìjọ èyí nìkan ni hope wà báyìí adé ti ṣèwádìí wọn ti ní kò sí nǹkan kan tó máa ṣe yín èyí ló pọ́jọ́ kejì ẹjọ́ torí ọlọ́run ẹ má jẹ́ kọ́ mọ ikú ẹjọ́. rúpù nìyẹn rúpù nìyẹn náà ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò yé mi o you know because um, mi ò rò pé mo lè ṣe ohun tẹ́ ní kí n ṣe kíkí kí lóde tó ṣe bí ọmọ tó lè sọ̀rọ̀ kí ni ìtumọ̀ yẹn. ẹ ọ náà mo sọ kò lè ṣe é ṣe. ó fọ kì í ṣe kò dàbí kò lè ṣe é ṣe ni dáàdi wọlé kò lè ṣe é ṣe kò lè gbé ẹbọ ẹ̀yin náà dé bá fọwọ́ sí ara yín náà ẹ̀yin ọkọ ẹlẹ́ẹ̀lẹ́ gbẹbọ ìyàwó yín náà sọ pé wọn ò lè gbé mo dẹ̀ jẹ́rìí ìyàwó yín mo pé kò gba gbẹ̀rẹ̀ mo pé wọn ò lè ṣerú àfẹ́ níbọ̀dì ẹ wá ní kọ́kọ́ tèmi wá gbé ẹbọ ẹ burú o ọlọ́ọ̀ bá gbọ́ ẹ dájú kò lè gbé o kò lè gbé ṣé mi ò sọ fún ẹ mi ò sọ fún ẹ ẹ Bọ̀sùn èmi rò pé bá ṣe jọ wà tá jẹ́ ọ̀rẹ́ tí o dẹ̀ mọ implication ọ̀rọ̀ ẹbọ yìí o bá ti sọ fún mi pé kò ṣeé ṣe kí n ti wá nǹkan mi ṣe. mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀ mo sọ ọ́ sìn the same thing ṣe ni mi ò lè ṣe ẹbọ nínà máa gbé ẹbọ máa gbé lọ tí bẹ́ẹ̀ bí tó ti ń gbẹ́bẹ́ lọ tí bá lọ ṣubú kọ́ tó dàrú lórí oh. kí ṣe rẹ́bẹ́ẹ́dì wà fún un mi mọ̀ pé nǹkan tẹ máa sọ nìyẹn ẹ ti sọ pé ẹ̀ ní ṣe ẹ ti sọ láti bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ pé ẹ̀ ní ṣe ẹ̀ ní ṣe rárá ẹ̀ ní jẹ́ kí wọ́n bá ara rẹ̀. kí ló pariwo ẹ jọ wá sílé wa dẹ̀bẹ̀ sí wá gbólé wa lórí mi bàbá ìṣájá. tí mo dẹ̀ máa wá síbi tí o máa sọ fún mi pé mo ò ń bọ̀ tí wọ́n máa tàn mí yóò da èní lọ́jọ́ kejì. a ní sùúrù sẹ́yìn a mímú bí kò lè ṣeéṣe yorùbá ni mí nà hmm. kí wọ́n á gbé bọ́ ṣé mo bímọ ni ah mo mọ application ẹ bọ̀ náà téèyàn gbẹ́ bọ̀. bọ́ọ̀bù bọ́ọ̀bù ah, ìdájú náà ó dájú. ẹ̀yin ò mọ̀ tẹ́lẹ̀ ẹ ti sọ pé ẹ lè ṣe é láti bẹ̀rẹ̀ ẹ ti sọ ẹ ti sọ fún wa tẹ́lẹ̀ pé ẹ lè ṣe é. bóyá lè ṣe é. àwa náà jẹ́ àlọ́ eh. jẹ́ àlọ́ jọ. ní sùúrù bọ̀sùn ẹni ni ah. ẹni lọ́jọ́ kò sí hope mi ò àfi wọn nìkan ó lè jọrọ. nígbà tó jẹ́ last day kọ́kọ́ gbẹ́bọ kó gbẹ́bọ kó kú kó gbẹ́bọ kó rọ lẹ́sẹ̀ èmi ni last day ẹ̀yára bí ìyẹn màá burú o. ọlọ́run máa ń wọ̀nyàn síyàn ni o wọ́n ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí ọlọ́run n bá ti para mi sa ah, torí ọ̀rẹ́ kan. ọlọ́run ẹlẹ́dàá mi ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe tó jẹ́ kí n dopọ̀ sọ́gbọ̀ngbọ̀n àwọn arábì ah, máa burú kẹ́ ẹ̀. Dìbò. báwo ni. èèyàn kó ọjọ́ mẹ́ta. kí ló ń ṣẹlẹ̀ eh. mo béèrè lọ́wọ́ pàdé wa kan ó sọ pé o travel the other time or something so mi ìgbà wo ló dé. ó yá ó yá jẹ́ àmà lò ó ṣé yẹ kó fún màá rojọ́ ni. má bínú jẹ́ kí n kí madam. ẹ eh. ṣé kò sí. ẹ eh. tí bá ní kò sí mo kàn ń tanra mi sórí ọmọ wa ló sick ó dẹ̀ serious gan jẹ́ pé aláti gbé lọ sọ́dọ̀ bàbá kan bàtà try hospital títí títí ò wọ̀ wọ́n bá ní àmàgbẹ́bọ̀ wọ́n dẹ̀ níyàwó mi ò lè gbé èmi náà ò lè gbé pé ọ̀rẹ́ mi tó bá súnmọ́ mi ló lè gbé ọ̀rẹ́ mi tí mo dẹ̀ gbọ́kànlé òun là ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ń sìn tó sọ fún alẹ́ ní tó jẹ́ last day pé òun ò ní lè gbé lẹ́yìn tó ti tìwá síwájú tó ti ń dá ènìyàn dọ́là ó sọ pé òun ò lè gbé. ó lóun ò lè gbé. ẹ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. yí wa náà nù mọ́ ni yí wa mọ́ ni last hope wa nìyẹn. and èní eh, uh, ni last day láti gbẹ́bọ yẹn. èní last day. kò dẹ̀ sí anything tó wá attach mọ́ ẹbọ yẹn no kò sí nǹkan tó attach mọ́ kí ọkàn gbẹbọ ni kò sí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yàn. ẹ débọ̀ ṣé tí n bá sọ pé mo máa bá yín gbé ẹbọ yẹn kọ báwo ló ṣe máa feel. Ah, inú mi á dùn tó bá bá mi inú mi á dùn o ejò nítorí olóhùn ṣe ejò ejò mo fọlọ́hùn bẹ̀yìn tẹ bá lè bá wa gbé bá wa gbé ejò ejò. màá bá yín gbé. ṣẹ́gun olóhùn àtúntì ẹ̀ ṣe olóhùn àtúntì ẹ̀ ṣẹ́gun olóhùn àtúntì ẹ̀ ṣe jọ. Ah. but nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé mo fẹ́ dé ibì kan ni bóyá tí n bá ti kúrò ń bẹ̀ máa padà bá yín àbí báwo. ẹ jù sí ìdí ọkùnkùn inú ìjù. ṣé ibẹ̀ yẹn wà important ni. kí o o Ah! máa jọbọ sóríjù máa jọ lójú. débọ̀ ṣó ti ẹ rí kọ́lọ̀ ń gbàdúrà wá kí gbogbo nǹkan tá a fẹ́ báyìí kó yọrí sí rẹ̀ ṣó ìbọ̀dà ṣẹ́gun yẹn máa máa bọ́ ni mi ní gbàgbé láyé mi ti máa fi kú ṣe báwọn èèyàn nìyẹn àwọn ọ̀rẹ́ nìyẹn gbà ṣòro. ṣùgbọ́n láì bí kì í rí fóònù sí kí iṣẹ́ gbé báwo ni ibo lọ́n wà. Ah. ṣé ọ̀jẹ̀ ká ní sùúrù that's just sweet. ìbàdàn báyìí bá tẹ̀ báyìí ìbàdí méjì sígbìn ní ẹkọ ọlọyọ ńbẹrẹ àbírù gbọrọgbọ ẹ̀yin ìyá mi àjẹ́ o ẹ̀yin dẹ wọlé láìṣílẹ̀kùn ẹ̀yin akọmọ ń fojú àlà ẹbọ tẹ ẹni agbéwá la gbéwá yìí o kójú wa ṣe o kọmọ ìyọmọ kú o kọmọ ìyọmọ mọrùn ẹ dẹ́kun ẹgbẹbọ ìlọ wa ẹ̀yin lẹ ní rírú ẹ̀bọ nígbe ni àìrú ẹ̀bọ ògbèyàn iná mi yọ iná mi yọ iná mi náwó gidi náà iná mi yọ iná mi yọ iná mi náwó èṣí náà iná mi yọ iná mi yọ iná mi náwó láàyè náà. kíni kíni ṣe é. kíni kí ló ń ṣe ah. Ah. wọlé wọlé wọlé ah. wọlé ẹ̀yin ìyá mi àjẹtẹ́ fò lọ́sàn ẹ̀yin ìyá mi àjẹtẹ́ fò lóru ẹ̀yin ìyá mi àjẹtẹ́ rìn láàjì ẹbọ yín la gbé wáyé bá wa gbà lọ́wọ́ o bábọ̀ ìkàlẹ̀ gbé kalẹ̀ ni a gbé kínní ìwá yìí. ọmọ tá a torí rẹ̀ ṣe bá ti kú o. má wẹ̀ yó má wẹ̀ yó má wẹ̀ yó. Bọ́lí Bọ́lí Bọ́lí ààbò mi o Bọ́lí Bọ́lí ayé. ẹ mama sórí gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ yìí kò ṣe tèmi iṣẹ́ tiwa òun làwa ń ṣe tí wọ́n bá mú ẹjọ́ wá síbí àdá bó ti tó àti bó ti yẹ ni ìjọ tó dé wà ńlẹ̀ yìí àwa ò ní fi ṣe gbé ẹni tó mẹ́jọ wá òun la máa gbọ́ tiẹ̀ lóòótọ́ àgbẹ̀ ẹ̀tẹ̀ tó ń wá náà o ṣùgbọ́n àdá bó ṣe yẹ ni ẹ wo ẹ lọ tẹ ọmọ yín nú dáadáa ọmọ yín ló gbé owó yẹn. bàbá ọkọ mi ọmọ mi kọ́ ló gbówó yìí kódà gbogbo àwọn ọ̀rẹ́ náà jẹ́rìí sí pé òun kọ́ ló mówó yìí ẹ ṣàánú mi ẹ wo ọmọ tí mo bí kò mówó mi rí débi tó máa wà lọ mówó olówó ń ta ẹ jọ ọ ẹ má jẹ́rìí àwọn ọmọ yẹn ń sìn yín àwọn ọmọ sí òṣè jẹ́rìí pretender ni wọ́n tó bá wà nulẹ̀ wọ́n máa pretend tó bá dé ta tán tó ṣe ò dáa that is the truth ẹ má jẹ́rìí wọn ah, ok ẹ lọ́mọ yín ò gbowó àwọn ọ̀rẹ́ ń jẹ́rìí ẹ̀ ẹ mọ̀ pé téèyàn bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yàn tó bá ti dákẹ́ ó mì ń pé ntọ́ bí yẹn ó ṣe lóòótọ́ ni gbogbo bá ṣe ń bi léèrè ọ̀rọ̀ lójú ọ̀gá ẹ̀mí kó lè sọ̀rọ̀ kó lè dáhùn kò rí bẹ́ẹ̀ ojú ọmọ jẹ́jẹ́ ni kò lágbàjá ni ẹjọ́. ọ̀gá ẹ̀ gan-an tó mú wá kò fẹ́jọ́ kò fẹ́ wàhálà n tó lè má mú ọmọ yín délé ẹjọ́ tàbí kó ṣẹ̀wọ̀n ò ní pé kẹ́ ẹ dá owó yẹn padà tẹ́ bá ti dáwó padà ó ní ká filẹ̀ kó máa lọ. ṣíṣe bí gbogbo ẹ ṣe ń lọ èkó ti èyí mi ná ṣùgbọ́n ẹjọ́ èló ni wọ́n ní a máa dá padà. owó yẹn ò pọ̀ owó kékeré ni one twenty thousand péré ni wọ́n. twenty thousand naira. ah mo dáràn mo mo ti fẹ́ rí wọ́n twenty thousand ẹ dákun ẹ ṣàánú mi tí yóò ní bàjẹ́. èwo lẹ bẹ́ẹ̀ tèmi èmi kọ́ mo lówó wọn mẹ́jọ wá síbí báyìí ni ẹ wò n tẹ máa lọ ṣiṣẹ́ tọ̀ nìyẹn o bí bẹ́ẹ̀ kọ́ mi mọ tó lè tẹ̀yìn ẹ yọ o. Ah, ìdòwú kó bá mi ẹ ṣàánú mi mi lè rówó ìbọn tà mí tí wọ́n tà mí tilétilé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣàánú mi. ẹ ṣì jáde náà ẹ ṣì jáde náà ah. ẹ jẹ dáhùn mi lò ẹ jẹ dáhùn mi ẹ wo nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún mi pé agbára ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ irú ìjókòó tá a jókòó lè ní ọlọ́run tún ní jẹ́ ká jóró eléyìí mọ́ bàtà ọ̀fọ̀ bàtà bànújẹ́ ọlọ́run ní jẹ́ kán bọ́ sẹ́nu ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ìyẹn máa ń gbà fọlọ́run ni torí pé ọlọ́run ọba ló fún wa ní ọmọ yìí ọlọ́run ọba náà ló dẹ̀ tún gbà àá gbà fọlọ́run náà ni torí pé ọ̀tọ̀ ni ìgbà gbíngbìn ọ̀tọ̀ ni ìgbà kíká ọlọ́run ọba tó fún yín ní ọmọ yìí á tún fún yín ní eléyìí tó máa ní àlùbáríkà jù báyìí lọ ẹ pẹ̀lẹ́ madam then ṣe wá rí ó dá èmi lójú pé bí ọlọ́run ṣe gba ọmọ yìí sìn ó ní nǹkan kan pàtàkì tọ́lọ́run fẹ́ fi ṣe ni ọlọ́run ọba tó wá ṣerú ẹ̀ á fún yín ní ọmọ alálùbáríkà tó máa tọ́jú yín di alẹ́ di alẹ́ then dádì ẹ̀yin ni mo máa bá sọ̀rọ̀ báyìí ẹ try kẹ mú ọkàn yín kẹ ṣe gírí ẹ̀yin lẹ ní láti console ìyàwó yín ṣó ti yẹ yín sìn ọlọ́run ọba adúró tì jésù. you see Debo ṣó ẹbí nǹkan tí mò ń bẹ sọ tẹ́lẹ̀ òun náà lòun náà tún repeat gbọ́kàn kúrò níbi gbogbo pé à ń ronú à ń ronú à ń ronú yìí náà bọ́ọ̀lù ṣe fẹ́ nìyẹn bó ṣe wọn ọlọ́run òun ló ṣọlá ẹ̀yìn tó bá dẹ̀ tún wọn ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ á tún fi ìbejì tó làǹtìlàǹtì a tún fi dá yín lọ́lá gbọ́kàn kúrò bẹ́ẹ̀ gbọ́kàn pọ̀ sójú kan ọlọ́run a tún ṣe mí fún yín. Ah. kì í máa rò kì í máa rò ṣòro póísì ni dídí ọmọ póísì. ṣúṣò tó jáde síta ẹ jáde síta ẹ jáde síta kí lè wọ́n ti báyìí kí lè wọ́n jáde síta ẹ jáde síta ẹ jáde síta. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mo ṣe gbọ́ báyìí ni mò ń sáré bọ̀ a fẹ́ change mind àbẹ́ kí wọ́n á gbẹ̀mí. ẹnì kan jáde síta. tí máa tọ́ mọ́ yín ọmọ wọn yìí lè fún síta. Eh, eh, eh, ìyàwó mi ní sùúrù ní sùúrù. a ah, ní kò take it easy ní sùúrù. fọkànbalẹ̀ máa wọ ṣùgbọ́n. ṣé kò sí o. torí torí ọmọ torí ọmọ tó ṣe aláìsí la ṣe wà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ah, n kò lè ṣe kí n wá jókòó bẹ́ẹ̀ taratara. ìka níyọ̀ ìka níyọ̀ ìka níyọ̀ yé ní ìfi ẹ má bínú mọ́mí wọlé ẹ má bínú dáàdì wọlé dáàdì wọlé ah ọmọ ẹ ṣe bẹ́ẹ̀ jẹ́ kú. ah my dear ọmọ ṣe bẹ́ẹ̀ kú. ẹ bá mú ẹ mú dáàdì ah! ṣó ti rí nǹkan sí débọ̀ ṣó wọ́n ti realize pé nǹkan tí ọ̀wọ́n ṣe ń gbà yẹn pé kò dáa tó torí ẹ̀ lọ́wọ́ náà ṣe padà wá wà ní láti dáríjì wọn ni torí pé wọ́n máa ń sọ pé èèyàn kì í fi oró kéèyàn fi ya oró fi wọ́n lẹ̀ fà wọ́n lékòtò ọlọ́run fọkànbalẹ̀ túraká. inú òkú ń ṣe ní láì ta wà yìí mọ́ òkú náà túraká gbà pé bí ọlọ́run ṣe fẹ́ nìyẹn. kí lè máa jẹ ẹ̀sìn kí n bá yín sáré àrẹ. màá fi tó ń jẹ́ lẹ̀ o èyí tá a bá wà ju ọ̀rọ̀ oúnjẹ lọ kí ló ṣẹlẹ̀ wá. Ah, kúnlé ọ̀rẹ́ ẹ̀ máa ní ìdòwú ọlọ́run má jẹ́ ara rìn fẹsẹ̀ sí ọlọ́run ló mọ bó ṣe ràrìn fẹsẹ̀ sí tiẹ̀ o nọ́mbà ní wọ́n jí owó níbi iṣẹ́ wọn bí wọ́n ṣàṣegbè lọ police station nìyẹn bá ṣe ń sọ̀rọ̀ yìí ìdòwú wà ní police station ṣàánú mi rà mí kalẹ̀ wọ́n ní ká lọ wówó yẹn wá àfi tó bá mu wá náà tó fi í ìdòwú. ẹ ẹ òkúkú mọ̀ dòwú látilẹ̀ pọ́mọ jẹ́jẹ́ ni kì í mú nǹkan ní nǹkan débi tó máa wá lọ jalè. èlò wa ni owó yẹn. one twenty thousand máa ní orí mi o bí mo ṣe wà rèé àwọn táǹkàṣù ti gbẹrù lórí mi bí mo ṣe wà kò sí nǹkan kan kò sí ṣíṣì bó ni mo fẹ́ kọlù ni ọ̀rẹ́ ẹ̀ ṣe mú mi wá sọ́dọ̀ ẹ̀ kó jọ ṣàánú mi. one twenty thousand owó tó níye àbùkù kan nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé. Pe owó tó wà lọ́wọ́ mi nù lé ń bì báyìí ó ju one twenty thousand lọ́nà to be candid but mo fẹ́ lò fún nǹkan kan rọ̀lẹ́ ká ní mo ti gbọ́ earlier than this ni ìbá ti arrange pé tẹ́ bá ti dé o bá ti kówó yẹn fún yín torí pé mo fẹ́ ra ilẹ̀ kan very close to this area ilẹ̀ yẹn dẹ̀rẹ̀ máa balance àwọn ọmọ onílẹ̀. dúdú ọlọ́ọ̀kan lè ṣàánú mi ah Adékúnlé mi kọ báyìí. dásìbẹ̀ ẹ rà máa wọ. kí ló ṣẹlẹ̀. o dẹ̀ tún béèrè kí ló wá pọ̀n o mọ tí wàá ṣe náà. ok ṣé owó yẹn àjọ má bínú fún mi ìṣẹ́jú kan. dá fún ẹ ọmọlúwàbí ìyá ẹ kú jókòó máa wọ. o ṣe ìyá mi. Adékúnlé mi kan ṣoṣo. Eh? thirty five thousand ló ṣe wà oh. má bínú àjò tó bá di ìrọ̀lẹ́. ìpàdé mi lọ́dọ̀ ẹbọ ní ẹlẹ́ja ní ẹgbẹ́dá máa balance ẹ̀. Adékúnlé o mọ̀ pé nǹkan tí mi ò kí ń fẹ́ leléyìí o kéèyàn ṣe pọ́n ẹ̀ pọ́n ẹ̀ pọ́n ẹ̀ pọ́n ẹ̀ wá ti sọ fún mi gbà ọmọ owó yẹ ò tó bẹ́ẹ̀ o even pàṣọ gan tó bá ń ki èèyàn kan tó ń ki lemọ́lemọ́ tó bá rí pé lọ́n flash owó yẹ ò tó tó tó rò pé ó máa ná fóun ó máa ra ṣe kí ni ó máa reduce ohun yẹn ni. Adékúnlé wọlé ilé fifteen tó kù mọ́ mọ́ ẹ̀. máa ní ìjìyẹn àní tó bá dúró ọ̀lẹ́ pàdé mi ta ti ń jẹjà yẹn máa fún ẹ fifteen tó kù mo wá tún nílé lọ bẹ́ẹ̀ yẹn náà mo mọ̀ pé ilé ẹ̀rù ṣó pé yan wá rí kó má rí nǹkan fẹnu gún jẹun wọ kíchìn ẹ kú ìjókòó máa wọ ẹ ká pẹ àti ẹni jẹ ṣe é lè ṣe. Ah. jọ ó ṣàánú mi kí ló dé kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ nígbà tí gbogbo yín wà lọ́dọ̀ mi tó fi rò pásìkò ìlú yẹ kó fi yẹ ẹ jẹ mí o ní òṣòwò lọ́wọ́ ẹ inú ilé ló wọ ló tó kówó fẹ́ nìyí ah. àkúnlé ṣàánú mi ah. májọmọ́ mi ṣẹ̀wọ̀n jọ owó tí ní tí mi bá mọ́wọ́ ìwà ọmọ yìí ń lọ ọgbà ẹ̀wọ̀n ni májọ mú mi ṣẹ̀wọ̀n jọ. èrò ẹ kò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹ wọ ẹ dìde mú mi ẹ dìde. kúnlẹ̀ kúnlẹ̀ jọ jọ. ẹ jókòó ẹ jókòó ẹ ẹ Olúmídé ìwọ ló jẹ̀bi sórí mi láì gbóyè ń sọ yìí ó máa lọ dàbí ìsọlẹ́nu nìyàwó mi láìkẹ́ ká ní olúmídé ti pè mí ẹ́líà pé à nǹkan tó ṣẹlẹ̀ rí o kúnlé ìjọba wa wá owó má ti arrange bí màá ṣe bá yín gẹ̀tẹ̀ nǹkan tí mi gbọ́ ẹ ṣàgbọ́n nǹkan tí ọmọ yẹn sọ ń bá yẹn sìn èmi àti ẹ ti wà lórí ọ̀rọ̀ owó yìí ó ti pẹ́ díẹ̀ torí ẹ̀ mo ṣe ní kó wálé ni àwọn ọmọ onílẹ̀ tó dẹ́ ń bọ̀ náà àtijọ́ sọ tẹ́lẹ̀. kúnlé mo pé ìdòwú ṣì wà ní police station náà. n kò sí nǹkan tó máa ṣe ń bẹ̀ èmi gá yọjú sí ìdòwú níbi tó wà yẹn má lọ kí i ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn Eh, advice ti máa fún yín ni pé tó bá di upper monday lọ́hùn next week monday kí olúmídé wá bá mi máa fún ní owó yẹn. ẹ eh, ẹ eh, kúnlẹ̀ jẹ́ ká gba owó yìí lọ́wọ́ ẹ̀. ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ọmọdé. ká fi kún sílé yẹn jọ ká fi gba ọmọ ìjáde jọ. ẹ wo ẹ má bínú mọ́ mi ṣẹ́gbọ́n kò sówó lọ́wọ́ mi ni owó tó wà nílé yẹn mi lè kó fún yín. bó ṣe jẹ́ nìyẹn ẹ má bínú. ó dọ̀ ó ṣòro o ṣe é dúpẹ́ o. má bínú àbí ẹ ti máa mú drink ni. ah mama ma ṣe o ṣe. jọ náà olùmí ìdòwú ló wà ibi tó wà yìí náà o ẹ olùmídé ìwọ náà ló máa ń sọ fún mi pé nǹkan téèyàn bá fẹ́ fowó ṣe kó fowó ṣe in time. àbọ̀ ti dòwú o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ máa rí yín máa rí yín ṣùgbọ́n máa rí yín yẹ kọ́mọ ẹ ṣe ń tó ṣe. ẹ wo ọlọ́run àṣeyanu ṣe ṣe ní tó wù òun ló ṣe yẹn o ní tó wù ló ṣe yẹn ẹ ṣáàjì ẹ filẹ̀ èmi mọ̀ ìdòwú á kúrò mẹ́rin lágbára ọlọ́run lágbára àtìlẹyìn ọlọ́run ìdòwú á kúrò mẹ́yẹn. kó tiẹ̀ wo tàtẹ̀yìn wá èló ló fẹ́ fún wa. mọ́mí ẹ filẹ̀ ọlọ́run ló lo gbogbo lọ́wọ́ èmi mọ̀ èmi mọ̀ ọlọ́run ló lo gbogbo lọ́wọ́. ẹ mo ní ká tó wá kọ́ lù báyìí. ẹ mọ́mí ẹ má wọrí ẹ jẹ́ kí mi bọ́ sí gbòòrò ṣe rí gbogbo owó tí n bá ti rí nígboro màá kó wá fún yín jẹ ti gbọ́ ẹ̀yẹn máa lọ. irọ́ bí àjọ máa lọ tán bá ti ń rí mi lẹ́yìn ẹ̀ báyìí wọ́n á máa ṣe wàhálà àánú wá fún wa. mọ́mí ẹ̀yẹn má wọrí ẹ má ṣe wàhálà jẹ ti gbọ́ ẹ̀yẹn lọ bá a èmi mọ̀ pé dòwò akúrò mẹ́yìn ṣe ti gbọ́ mà ẹ̀yẹn máa lọ ẹ máa lọ kí n máa wò yín ṣe ti gbọ́ mà ẹ máa lọ mà. ọlọ́run àdúró tí ọlọ́run pẹ̀lú ẹ̀ o ṣe. Ah, ó dà mà ó dà mà. ẹ má mú kí wọn ẹ bẹ̀rẹ̀. ẹ gbé wọn ká máa gbé wọn lọ sọ fún náà. ẹ gbé wọn ẹ já gbé wọn ẹ já gbé wọn ẹ gbé wọn màdá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ó pa yàrá. olè olè olè olè. olè lọ́dún yìí olè ọmọ yẹ ọjọ́ olè bọ́ọ̀lì ìlú wa olè business tí àjọ ń sọ̀rọ̀ nípa ẹ̀gbà yẹn wọ́n ló ti rẹ́dí sí. ah o ti rẹ́dí kẹ́ o ṣe lè. Ah alẹ́ àná ni wọ́n pè mí láti Àbújá pé proposal tiwa náà approve pé lẹ́yìn tán ṣe meeting tán pé àwa náà fún ní contracting. wọ́n lè yẹ kí n pè é pé lẹ́ni ò ká meeting mi. Ah, gbogbo àbúlà bẹ̀rẹ̀ sí ní beautiful kìnìún tó lè ṣe abọ́ sí i. wọ́n ní by tomorrow kó máa send check kó máa cash ẹlẹ́kọ̀ọ́ mi for mobilization ká lè bẹ̀rẹ̀ kíákíá. Ah, ní ọ̀la ọlọ́la yìí ọ̀la lọ́la yìí. Ah, ah, o ti everything ti fast bẹ́ẹ̀ náà ni. ẹ̀yà ẹ à níṣẹ́ ò bá pẹ́ náà ìpẹ́ṣẹ́ kàbẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ yẹn. so mo kàn rò pé since ẹ pé mi àti ẹ tí a bá ti jọ ṣe business papọ̀ ọlọ́run máa ṣàmì sí i wọn á wò pé wẹ̀ àwọn àṣẹ since we are very good friends. o ṣé ọ̀rẹ́ mi thank you very much ah no you are a good friend o ṣé gan-an pé o tún lè rántí mi àwọn ah, inú mi dùn gan-an àti òbá ṣe ń ṣe yẹn. gbà ó lẹ́ máa parí bíbà yẹn sí torí mi láì kú tẹ́ bá ṣẹ́ dé rárá. n tó ṣẹlẹ̀ ní wípé ṣe rí bọ́ì tó máa kọ́kọ́ ń supply wa ní blog mo discover pé blog ẹ ò strong tá a bá ti gbé lórí coach ni ó máa ń yẹ so mú mi dẹ̀ wò pé kò ní dáa kí n ṣe iṣẹ́ tí ò dáa fún yín gba adẹ̀ lè parí iṣẹ́ kí lè má lọ wópa àwọn fámìlì yìí so mo fi ní ka change ọwọ́ yẹn tẹ́ bá dé lè wo strong really strong gan ah ah trust me. ẹ ṣe lọ́rọ̀ rẹ lẹ́nu báyìí àwọn fámìlì yìí wò nílé tún fẹ́ wò pa. <laughs> ẹ má bínú ìmọ̀ pé. I don't like that. I'm sorry sir. kúlẹ̀ sí kúkúkú. bàbá o bàbá o. sọmọ ni o ṣe ayé ló ṣe. mo mí sí gan o. èmi mèsì ẹ jù. jọ̀wọ́ bó o ní jáde pẹ̀lẹ́ má ló wọ̀ ní. àìrọ ah, àwọn nọ́mbà mi mójútó. o oh, vigilante. àìrọ ah, ẹnjíníà lèmi sà. ṣé ọ̀dọ̀ rẹ rèé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìkejì tó lọ́run ṣe lọ́wọ́ ni. ìkejì tó lè. bàbá báwo wa náà ṣe ṣe ọ̀rọ̀ dòwú sínsìn ṣé o ti kúrò ní ibi tó wà yẹn. bó wọn ṣe ṣe sí báwo bóòlù yóò ṣe ibi jáde ńbẹ ṣé bí wọn ní wọn á bọ àti ìyá àtòun ní wọn á bọ ńgbà náà ìjọ tẹ gbọ́ pé ìyá rẹ ti kú. mo gbọ́ nǹkan ìfà tó dùn mí. wọn bí wọn ṣe jáde ńlẹ rẹ báyìí ni ọkọ̀ fún kílíọ̀nì àfọwọ́dì bó ṣe kú nù sí ọba mi èmi wà fẹ́ kó jẹ́ káwọn èèyàn máa rí ọ̀hún rí wípé okù dẹ̀dẹ̀ kọ́kọ́ rà àwọn gbà létí sórí wọn èèyàn wọn kọ́ ìwọ rè ńgbà ẹjọ wà kékeré gbogbo yín jọ ń kóra yín kiri nígbà tí o ti sì tata yín lójú yányàn nígbà náà o lè tọwọ́ lé ìwèrè pólíbàgì ní òrì kó lọ́rọ̀ yín bẹ́ẹ̀ lóhun lọ́jà yín ló lè lé ńgbà náà bá débẹ̀ tọ́ba gbogbo pọ́ọ̀tù yín tọ́gbẹ́ fúrúfúrú kí lóhun náà ọjà ló lè ṣé o bá mi yé ọlọ́run tí wọ́n á ṣe é fún wọnù ọlọ́run tó wá ṣe tiẹ̀ ìwọ ló fi ran àwọn tó kù látara rẹ àwọn tó kù náà lè ẹ eh, bàbá. wọn wá wọn bọ àwọn bá ti bá wọn wá solution kọ́ máa ń kó mbẹ́ o. ẹ ẹ dẹ̀ máa wò kórí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí hmm. olùmídé ló jẹ̀bi hmm. ó yẹ kó ti kọ́kọ́ ṣàlàyé fún mi tẹ́lẹ̀ pé ah báyìí báyìí báyìí báyìí o a máa need assistance kò sọ nǹkan òun àti mọ́mí kan gbéra lọ́jọ́ yẹn wọ́n ń bọ̀ mi meanwhile gbogbo owó tó wà lọ́wọ́ mi lọ́jọ́ yẹn ni mo ti plan pé ibi báyìí lélẹ́ ń lọ ibi báyìí lélẹ́ ń lọ. ṣé mo láti ilẹ̀ mi sínú àwọn tí ó máa ń parọ́ fún un tẹ̀yìn gan dẹ̀ that is it sórí nǹkan tó fi kó kù. n bò ní kò wá sọ fún ọ ṣé èèyàn máa ń ní pílánì ẹ̀wọ̀n lẹ̀ eégún wọn ti wá sọ fún ọ pé tọ ìkànnì wa ń lẹ̀ ẹ̀wọ̀n ìjọba yìí o. ẹ bàbá hmm. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn hmm. ẹ béèrè lọ́wọ́ ẹnjìníà gan ẹ wò ẹnjìníà èlò ni mo sọ pé mo lọ fún yín báńkì. nǹkan bíi three hundred and fifty thousand sa. fifty thousand naira wọ́n láti parí bíbá wọ́n láti parí bíbá yìí lọ́sẹ̀ ìsọ́sẹ̀ tó ń bọ̀. kí ló dé bó ṣe wù mí nìyẹn bẹ́lẹ̀dà tèmi ṣe ní kékeré máa ṣe nǹkan tèmi nìyẹn mo dé láti fún ẹnjìníà lówó lénìí. ẹ ẹ lò wá lówó tí wọn fẹẹ fi parí kẹta yẹn lẹ tọ́n lọ gba three fifty yẹn fẹ́ kọ́ bíríìjì síbí yìí. ìlọ abẹ́jọ dẹ́kì ẹ wò ó kódà ọmọ ẹ kódà. ọ̀dà jẹ́ kí mi wá pọ́ láṣẹ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ three fifty àbí four hundred lẹ́fẹ̀ẹ́ wọn hmm. ẹ ẹ fi tó kù síjọ́ mẹ́. no no no no mi ìfẹ́ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ìfẹ́ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rárá ah. nǹkan tẹ́ ẹ̀ kan lè ṣe fún mi sìn ni pé ṣe rí mo expect àwọn owó kan very very soon mm-hmm. owó yẹn màmá roll wọlé ni ní agbára ọlọ́run tí ẹ bá lè yá mi lówó yẹn fún wọn máa dá padà fún yín. dákun sí ọ̀rẹ́ o lẹ́mi tí mo sọ fún ọ pé èmi àtọ́lákadà fẹ́ẹ́ nira pa torí tẹ́nà ànísìn ní kí n bọ́ ọ̀yá wọn lówó sórí kúnlé ọ̀fẹ́ dájú èmi náà máa ma lù ú lẹ̀ fún ọ pé ní mo bá débi wọn bọ̀ gbé e lónílé tó bá dàbí pé oníwèrè ń bẹ lórí ẹ wọ́n bọ̀ gbé sí medium salt ṣé o bá mi rí ṣùgbọ́n bá a ṣe ń bá a bọ̀ yìí nísìn ó ti dáa ṣé o bá mi ọ̀fẹ́ dájú ọ̀fẹ́ dájú. bàbá ṣé wàá bàbá láti wá embarrass mi. wọn amalaláìsí ẹ gan. ìtorí ẹ mo ṣe ń avoid yín o mo mọ̀ pọ̀rọ̀ ẹnu yín ò da. èmi kàn avoid yẹn. ẹ̀yin tẹ̀ kí n fọnu báyìí ọ̀rọ̀ ẹnu yín ò kí n da ìtorí ẹ mo ṣe ń avoid yín. ẹ ẹ mẹ́nu wọ̀ sọgbọ́n tóbi ṣé bí yóò bọ́ níwọ̀. ẹ wo tó bá wù yín ẹ kó nbí tó bá wù yín má kó nbí ẹnjìnìà ẹjọ anybody tí ẹ bá bá ń bíbà yìí nígbà tẹ bá ń ṣàbẹ anything ẹ gbé wọn ẹ gbé wọn wọn lè máa yọ blọọkì ta ọ wọn lè máa yọ blọọkì ta. kúnlẹ̀ sẹ́ mi ẹ jẹ́ mi. àdókò ẹbẹ ṣe ń ràn wá lọ ṣe rí ọmọ ìdòwú ìhùn lẹ mi bẹ gan ẹ bá mi bẹ gidi torí ìyà tó jẹ yìí jẹ ká ní mo ti mọ̀ yìí ìyàwó mi ló gbé owó mi láti bẹ̀rẹ̀ ni ìyá yẹn ò ní jẹ ọmọ dáadáa ni láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n bọ́n tẹ̀ ṣe lóun ló gbówó gan ó yà mí lẹ́nu ṣùgbọ́n a ti wá dúpẹ́ lọ́dọ̀ lọ wo Ìdòwú má bínú mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́ mi ò sáàkì rárá tí o bá ti sinmi bíi ijọ́ méjì àbí ijọ́ mẹ́ta tó bá ti délé kí o wá bẹ̀rẹ̀ iṣẹ́ wàá bẹ̀rẹ̀ iṣẹ́ padà màá dẹ̀ compensate ẹ̀ fún ìyà tó jẹ. ẹjọ́ sà kẹ́ bá mi fi ilẹ̀ kí. ṣòtú gbọ́ nǹkan tó sọ suspect is not a crime pé wọ́n suspect ẹ̀ pé ó ń ṣe nǹkan yẹn kò mí pé criminal ni ẹ̀ o ti gbọ́ so nǹkan tẹ́ kan máa ṣe ń sìn bàbá ẹ jọ lọ bá IPO yẹn ẹni kó fill bail bond yẹn gbogbo àkísàn yẹn kẹ̀dẹ̀ máa mú lọ. All right, sir. Yes, sir. Thank you very much. Thank you. You're welcome. Pẹ̀lẹ́ o. Olele. Bola tún lọ lálẹ́ ìsìn báyìí. Um, a lè lọ forty four ní Awólọ́wọ̀ tàbí kẹ́hìn eleven forty five ìyẹn máa bọ̀ apá àbí Ṣadé bèbí. Ṣé tá a bá ti sọ? Double four. Ìyẹn náà wà òkè. Àwọn ká kan ṣe fàájì lọ ká lọ bowó ní jẹ́ńbẹ̀. Fine girl, àbí wọ̀ ní bá a jáde lálẹ́. Ẹ̀mí wa lọ sílé. Kí ló dé? Ah, ọ̀gá ó dùn mí o sísí mi kí ló ń ṣẹlẹ̀. kò sí rẹpẹtẹ. ṣòmọ reason tí mo ṣe máa ń kó ẹ jẹ sórí two face ẹ bóyá dúró yẹn àti dbi ọlọ́run ó máa ń dá mi lọ́rùn ni. Hmm. ọmọ tó dùn ni ọmọ tó dùn ni ta ló máa ríru ẹ tó máa ní òdùn in fact ẹ máa mi bó ṣe kọlà tó ẹjọ dùn bákan náà ni. ẹ ṣe o. ta nìyẹn ta ni. Mutiu! Mutiu! My godmother, èyí bọ̀ wá ń sún bẹ́ẹ̀ ni. Ń sún bẹ́ẹ̀ ni. Ẹyin yóò, ẹyin ni, ẹ lẹ́rú wà náà, ẹ ká sùn, ẹ káàárọ̀, ẹ pẹ̀lú. Ṣadé, Ṣadé àbí ni mò ń wò yìí? wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ mi ni mi gbàgbọ́ ṣadé mo ní kí ló wá ṣe ń bí lẹ́yìn mi dábì lóhùn náà. lọ́lá tiẹ̀ tèkì ẹ̀ yìí sí. òjò ń torí ọlọ́run mi ò bá tiẹ̀ wá bí. tó tiẹ̀ kájú lẹ̀ fẹ́ everybody báyìí. mo ní o dákẹ́ owó wèrè ni. lọ́lá ṣé ò rí wa lórí ìjókòó ni. wọ ẹjọ nítorí ọlọ́run ẹ fi tí ń ṣe tí ń. kí ló ń pa olè mi lórí fún náà. mi tó pariwo. ẹ ìgbà tó dé bíbá ò lè bí ń pẹ́ kí ló ṣẹlẹ̀ kí ni mo wá ṣe ń bíbá yìí. ẹ o kò di dídí bẹ́ẹ̀ o de embarrass mi o de o de o de ń wà bí ọmọ ajégúnlẹ̀ kí ló dé náà. mi ì tó pariwo sómi ì tó pariwo àbí bàbá wèrè ni ó lè. orúkọ lórí burúkú ni ẹ ẹ ó jẹjà dé bí ibà ṣé bí ìwọ náà bẹ nìkan bẹ ni kí ló dé. Ah. ó lè àmọ́ mi ta yín ọ̀rọ̀ kan fẹ́ mọ́ àṣèrè ah, ni ẹ. òòrọ̀ kan fẹ́ máa ń gbòòrò wá jẹ́kúnlé ti tèmi lókù kò fẹ́ àbí kò dùn mí ah, olóṣèlú olórí kò lè dùn mí fún ẹ bó ṣe ń ṣe kiri nìyẹn bó ṣe ń ṣe kiri nìyẹn wèrè ẹ̀rí bó ṣe rí ẹ̀rí bí ẹ̀rí bí díẹ̀ ṣe rí olè ẹ wo bóyá dàbí àpò rẹ̀ sí aṣẹ́wó òṣì olóṣì ẹ̀rí bó ṣe rí aláyé bàjẹ́ aláyé frustrate wèrè. but lọ́lá ṣé o fẹ́ràn mọ̀ wọn ni ọ̀rẹ́ ni wọ́n náà ó yẹ kó lè understand. bẹ́ẹ̀ náà ṣe ń ṣe nìyẹn hey hey please kí ló dé kí ló dé náà kí lẹ fẹ́ sọ ọ́nú lémi dà náà kí fa arúgbó ń gbà yín pé barbarians talk in thousands ẹ̀yin ò mọ̀ èmi ò láìkí gbogbo ilé náà nínú ilé mi ok nísìnyí èwo nínú yín ni mo promise pé mo fẹ́ fẹ́ ṣé mo lọ́lá èmi tí ẹ bá sọ fún àbí mo fi òrùka sí ẹ lọ́wọ́ pé mo fẹ́ fẹ́ ọ̀ ṣadé gbogbo yín gborí wọlé ni náà tẹ bá dẹ̀ gborí wọlé tó bá sọ ẹ gborí jáde mo lè ṣe ń wò yín sí mo bẹ̀ yín pẹ̀lú orúkọ ọlọ́run ẹ jáde nínú ilé mi please. kúlẹ̀ ni kò jáde. ẹ jáde nínú ilé mi. ok Mutiu. olúwa mi. kó wọn síta kó wọn síta. kò tẹ ṣé ti tán ṣó ti gbọ́rọ̀ jókòó tì aláìní tìjú èmi ń lọ jókòó tì ọlọ́run dá lọ. Ani ojo kan aláìní tó àìsó ti tó tó síbẹ̀ oníjẹkújẹ aládàájẹ olóúnjẹ oṣù bọ́ọ̀ síbẹ̀ bọ́ta oníranú ẹ sílẹ̀ kùjọ stop that kí ló fà yẹn ṣe ìfẹ́ ló rògbò ní sí mi ni jọ̀ọ́ nítorí ọlọ́run tó bá ti kúrò bíbá ilé ni má dé bíbá ẹ mọ́. ilé. òrùbá àmú bẹ́ẹ̀ ṣeré ni ṣé òrùbá àmú bẹ́ẹ̀ ṣeré ni jáde inú compound yìí kò dẹ̀ má ever step into this compound again. ẹ Mutiu orí tiẹ̀ ò burú ìta. kúnlé kúnlé wà náà ah, ah, ah. kúnlé náà kúnlé jọ náà. bùdájú bọ́lá. kí ló dé kí ló dé kí ló dé. ẹjọ́ náà ẹ bá mi bọ̀. bẹ́ẹ̀ ta ni. ẹ bá ń bẹ kúnlẹ̀ ẹjọ́. èmi tí mi ò lè bẹ sọ̀rọ̀ kó gbọ́ kémi bẹ́ẹ̀ bẹ kúnlẹ̀. o kálukú pẹ̀lú problem. ẹjọ́ náà wá. ẹjọ́ má jẹ́ kọ́ tí mi dànù. ẹjọ́ náà. ẹ má gbàgbé ẹrù yín o ẹ má gbàgbé ẹrù yín o. ẹ má gbàgbé ẹrù yín máa wọ́pọ̀ ti bú wo. ẹ má gbàgbé ẹrù yín. ọ̀sẹ̀ àti àjẹsílẹ̀ ìmọ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ mọ̀ rọra ẹ mọ̀ wọlé. ẹ mọ̀ bí àná. Mr. Bosun mo kí n gan pé ẹ kúṣẹ́ torí pé ẹni tó bá ṣiṣẹ́ la máa yìn in fact ọkùnrin ní ẹ̀dẹ̀kú tọ́jú madam. ẹ mú kó wá ṣẹlẹ̀ báyìí ọkùnrin Bosun máa fẹ́ kẹ́ jáde láti lọ wowó torí condition ti wife mi wá ń sìn wọ́n ní láti fly wọn out i mean out of the country láti lọ ṣiṣẹ́ abẹ fún wọn um, kò sí báwọn náà ò lè ṣe ń bí bọ́ a ní irinṣẹ́ tó kójú òṣùwọ̀n bí ṣe lọ́dọ̀ tí wọ́n lọ́n lókè òkun irinṣẹ́ pé síbẹ̀ dáadáa a lè máa tàn yín kẹ́ mú wálé kẹ́ mú wá lọ́la kò make sense kò dẹ̀ bó ìkúnṣẹ́ tiwa náà ẹjọ ẹ jáde láti wo. dókítà mama mo ti fẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ again gbogbo tó wà lọ́mọ mo ti ná tán gbà tó sick kò sí kò sí kọ́bọ̀ kọ́kọ́ lọ́mọ báyìí ni mo kí ló fẹ́ kí n ṣe bá tòrò lọ́n ah. ẹ ẹ dẹ̀ jọ mo fọ́ lọ́n bẹ̀yìn kò sí ní bí ìlú ìṣe tó yìí hospital kan wà ní at least wọ́n lè ṣe iṣẹ́ abẹ́rẹ́ fún un tí òun ní dípẹ́ máa gbé lọ sí òkè òkun kó sọ owó mo ti fẹ́ ro plane owó mo ti fẹ́ ro owó tá a máa fi gbé lọ sí ìlú òyìnbó ẹ jọ tó lọ lọ́hùn kí làlẹ́ mo tẹ́ bá bá mi ṣe ẹsẹ̀ jọ tẹ́lẹ̀ fẹ́ ṣe fún mi. mr bosun kò ní dáká máa purọ́ gbowó lọ́wọ́ yín àní ìdẹ ẹ wo tí ẹ̀mí bá ṣe wà ìrètí ṣì ń bẹ o mo fẹ́ kẹ́ ẹ nígbàgbọ́ ṣe ti gbọ́ ẹ ẹ jáde ẹ sáré tó tún kẹ sáré tó mo nígbàgbọ́ kọ́nà àpò ìlàṣẹ́rì and ṣe hàn document tẹ máa lò i mean láti lò travel Our gan our yín process yẹn lọ́dọ̀ tí wọ́n be. bí yẹn fún travel yẹn then hospital tẹ máa this long. lọ́hùn tó máa tẹ àmì ìtọ́ tó máa ṣiṣẹ́ abẹ yẹn ẹ má wọrí àákùnrin tiwọn ṣe ti gbọ́ ọlọ́run àbò yín láṣẹrí àti pé ẹ má yẹ kó pẹ́ o ṣe No. Nos, nos tola. inú ilé yìí láti bíjọ́ mẹ́ta wípé ṣe lẹ́ ń ronú ṣé ìrònú tí ẹ̀ ń ròyìn ẹ mọ̀ pé ó lè dá nǹkan míì sínú àgọ́ ara yín. ó ṣé mi ní ronú ni ṣé mi ò ní ronú èmi nìkan mo wà ń lé ìyá mi wà lọ hospital ó sàn kò sàn nígbà tọ́rọ̀ tún máa bàjẹ́ wọ́n ní pé wọ́n máa ṣiṣẹ́ abẹ fún un ọ̀hún lè ṣe ń bí àti bá bẹ lọ sí lóyìnbó níbo mo ti fẹ́ rówó níbo mo ti fẹ́ rówó ọmọ iye tó mọ iye tó máa fi gbé lọ sí lóyìnbó ni gbogbo mo ti ná tán nígbà tó ń seek I spend money mi ìnáwó kankan lé mọ́ bó mo ti fẹ́ rówó. ẹ ṣé ìtẹ̀bá máa ronú yẹn ṣé òun ló máa stop problem yẹn. ọmọdé ń ṣe o ọmọdé ń ṣe o ó di dandan kí n ronú ó di dandan kí n ronú tí n bá ronú mi mọ àmì mo mọ tí mo tún lè ṣe mọ I don't have anybody àfọlọ́hún. ẹ dẹ̀ mọ̀ ojú tí náà là ń wò ìgbà tàdé ní ìyá tá ní bàbá ń sìn nǹkan kí la wá lè ṣe sí ọ̀rọ̀ mi ò dẹ̀ lówó tèmi lè fi sílẹ̀ ká ní mo lówó sí ni mo bá kó sílẹ̀ ṣùgbọ́n ẹ lọ bá òǹkú débọ̀ náà. ẹ. no no no no no no no mi mi ni Lo bá dìbò no no no. ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀yin ni wọ́n àǹtí ló yẹ kó sì lè yá yín lówó náà àbí kí lẹ̀ ń ṣọ̀rẹ́ fún ẹ lọ bá wọn náà mo wá ṣọ̀pọ̀ máa kó fún yín because all nice. sori nígbà hmm. tí débọ̀ níjì mi mi ò ṣe fún èmi àti ìyàwó mi akọ. We need the help wa real help ìgbà yẹn gan ẹ̀mí èèyàn ló wà stake Ah á ṣe fún un ṣe ni màá lọ bá debo. kò ní dá mi lóhùn he will not answer me no no I won't go there in fact ó máa lé me. dànù ni. bọ́dá mi yẹn ṣì lọ́nà ó lè máa fọ̀rọ̀ yòrò ah, ẹ ṣì lọ́nà ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí tẹ́bà dẹ́lẹ̀ lọ máa tẹ̀lé yín Abi, máa tẹ̀lé yín ẹ ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ bọ̀dá mi. mi mọ bí bá ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n padà yá yóò yá and the situation get worse by day ohun tó wá wọ̀ sí bẹ́ẹ̀ sí ni pé wọ́n ní wọ́n máa gbé lọ sí abroad láti lọ ṣe operation fún ni ṣùgbọ́n pé owó dẹ̀ ni mi ní kọ́bọ̀ lọ́wọ́ i don't have anything again nígbà tó sick tó sick mo ti tán gbowó tán èyí tó tún wá wọ́ sí ni pé operation tó fẹ́ ṣe fún sìn wọ́n máa gbé lọ sí abroad bó mo ti fẹ́ rówó owó plane wà ń bẹ̀ owó treatment ògùn wà ń bẹ̀ accommodation wà ń bẹ̀ mo mo ti fẹ́ rí kò sóò kankan níbi kankan mi lẹ́lòmíì mo ṣe wá bẹ̀rẹ̀ o. ọ̀gá o but ẹ̀ ń bo gan ló fẹ́ kí n ti kọ́mìntì. ó yá mi lówó ni n ò ní fún má fún mi lówó yá mi mo fi ọlọ́run bẹ́ẹ̀ lódùmarè mo fi ọlá ọ̀rẹ́ bẹ́ẹ̀ dóńtòrò ọlọ́run yá mi lówó tó bá yá mi lówó lágbọ́rọ̀ ọlọ́run máa bẹ wúwo ẹ̀ padà ṣùgbọ́n bó ṣe kára ẹ̀ ṣáà yá kó gbé lọ́sọ̀ ìlú ìlú yẹn kó lọ sọ péjọ fún kó wà successful gbogbo tó wà lọ́kàn mi sí nìyẹn owó yẹn owó yẹn ti pọ̀ jù fún mi one point something million. one point something million. Mm. bẹ́ẹ̀ ni ẹ. ẹ ṣorí ọlá abáṣewà tó jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá àtìgbà tá ti bẹ̀rẹ̀ kò sí nǹkan tí ó yẹ kí ó le láàárín àmì èjì. bẹ́ẹ̀ ni tí a bá need help ara wa without any sentiment tó yẹ ká lè from. Me, she, she ṣe me. so based on that kò yẹ kí o wà ní problem kí mi má help ẹ. bẹ́ẹ̀ ni ẹ. àbí ṣùgbọ́n um, sórí owó tí ó yẹ kó wà lọ́wọ́ mi ṣé yorùbá mi yẹ ohun tó yẹ kí ó wà lọ́wọ́ mi business àjọṣe yẹn ìwọ sọ pé o ti lówó tiẹ̀ fún bùkátà family i mean sorry ìyàwó ẹ èmi náà mo wá ti invest èmi but èrè investment mi ò ti jáde tí ó bá jẹ́ pé ìyàwó ẹ lè dúró àbí àwọn medical eh, people yẹn wọ́n lè dúró pé kí bíi three months ó yẹ kí n ti yield interest dáadáa lórí eh, owó yẹn so màá lè fún ẹ gbà yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ah a lè gan kì í ṣe pé bóyá anything o eh, but kò sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Ah, oṣù mẹ́ta kẹ̀ á ti kú kóṣù mẹ́ta tó pé á ti kú dúró ah, ló mo fọlọ́ bẹ́ẹ̀ mo tó lè ṣe fún bí fẹ́ ṣe fún mi jọ ah, má rò wá mi dúró lọ́mọ bẹ́ẹ̀. náà kò lè kú ọlọ́run ní jẹ́ kó kú ọlọ́run á lọ́ra ẹ̀mí ẹ̀ for three months ṣórí because kò sí ọdún mo tún lè ṣe é sìn màtí yóò lọ́wọ́ mi presently. ṣé pé bá ṣe máa wọrí àá ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi jọ mo fọlọ́run bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi. no na eh, mi ò ń ṣe medical personnel mi ò mi ò ṣe pilot kábà ní pé bóyá máa gbé lọ free mi ò ń ṣe eh, pharmacist tí máa lè fún lóògùn mi ì lótẹ́ẹ̀lì ní overseas mi ò ní lé ń bẹ̀ tí mo lè sọ pé bóyá máa accommodate so anyway tí ó bá wà bóyá bí advice àbí kájọ lọ síbẹ̀ kájọ kájọ máa gbàdúrà ó jẹ́ ká gbàwẹ̀ gan ni i'm ready jọ torí Ọlọ́run yóò dìde náà tí wọn rí tí bá lè mọ máa rí ẹkùn bómi ni màá wà lọ sí bómi mi ò mi ò rí mi ò rí ẹkùn bómi jọ. ẹ ẹ bọ́dé mi ò sọ pé mi ò ṣe ọ̀kan sí mi tó bá yẹ pé ó lè dúró di three months owó yẹn máa jáde. ah three months kò lè dúró three months ìyàwó mi á kú jọ. ẹ ẹ bọ tí mi lè padà mi ṣì máa lọ yáwó sí mi. ẹ dìde ah, a ní kí ẹ dìde ẹ dìde. <sighs> Débọ̀, gbogbo nǹkan tẹ́ ń sọ nílé pátápátá ni mo gbọ́. Ó dẹ̀ jó nítorí Ọlọ́run, torí Ọlọ́run fún wọn lówó yẹn. Kí ni? Owó yẹn ni. Torí mo mọ̀ pé o ní. Sórí, àwọn àgbà náà ló pa lówe. Wọ́n ní tá a bá gbàgbé ọ̀rọ̀ àná, àní rẹ́ni bá ṣeré sórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò sẹ́ni tí ò dùn èmi gan-an fúnra mi ó dùn mí ṣùgbọ́n ó mọ pé ẹyọkan tó yẹ ká máa rántí pé kò sí nǹkan tí ọlọ́run ọba ò tí ì ṣe fún wa iṣẹ́ wa ó ń lọ déédéé èmi rèé mo ti lóyún we are okay torí ọlọ́run fún olówó yẹn lè báyìí gan bí báyìí gan jọ. ìyàwó mi ò ṣe Ọlọ́run wà pẹ̀lú ẹ oyún tó ní ẹ wàá aṣọ láyọ̀ ọba Ọlọ́run mo ti gbọ́ mo ti gbọ́ aṣá ń bẹ Ọlọ́run tó jẹ́ Ẹlẹ́dàá wa ó dẹ̀ ń gbọ́ báwo tèmi ṣe wá jẹ́ ó kàn dùn mí ni ó dùn mí ṣùgbọ́n tábánikà ro dídì fún ahọ́ra dẹ́gun ihoro adégun bẹ́ẹ̀ yẹn dẹ̀ ni ó lè ṣe parafara. tabakuro mi àjọ lọ sí bank màá lọ káàṣó yẹn fún ẹ. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi mo ṣe mo dúpẹ́ mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Oh my God, my wife's alive again. It's all right. Oh. do the Yalaji Kato decide on what to do. Mo fi pa girls, ó yẹ ká ti mọ what's up lọ, mo fi pe big girls ni wa. So ó yẹ decide for wa. Ẹni sùúrù, ẹ jẹ́ kí Lọlá àti Ṣàdé ká gbọ́ tẹnu wọn ká tó sọ̀rọ̀. big girls ni gbogbo wa, ẹ dé káwọn méjèèjì sọ̀rọ̀ ká lè dájọ́ síbi tó yẹ ká sọ̀rọ̀ sí á mà dáa fún ẹ àbúròpá ṣèrè lélẹ̀ ṣe ni pé baba ńlá wèrè ni ẹ òde ni òde ni ó ya wèrè. ẹ gbọ́ ni. ẹ wá ẹ wá kí ni gbogbo eléyìí náà. alice ò bá sí alájí around àníyàn tó represent wọn láti wá ń pariwo là ń bára wa jà níṣojú wọn lady b ó dọwọ́ yín. ẹ wá lọ ẹ jọ ta lẹ ń jà lè lórí. ṣebí kúnlẹ̀ ni. kúnlẹ̀ kúnlẹ̀ ọ̀fọ̀ bì kúnlẹ̀ tó jẹ́ pé tó bá ń ṣe ipò owó tí ó nílò kò yẹ kó jẹ́ rímọ̀ wá àlejò kúnlẹ̀ lọ kúnlẹ̀ pè mí ó ní kí n wá bá òun ní ilé òun the same room ẹ the same bedroom ẹ ló gbé mi àti Rúkà sọ̀rọ̀ jù Rúkà ó sọ fún wọn ni. wọn fẹ́ gbọ́ ni. ìjẹ́ ah. ìwòsàn fún mi lánàá pé kúnlẹ̀ dètè. Ah, ah àti wọlé. ẹ ti ń bèrè. àti wọ gan tó wà mẹ́gbà kan jà. kò gbẹ́yìn. ẹ wá ń jà. kúnlé mi. kúnlé títí àbí kí ló wí. ṣé wà ló bí kúnlé ni. ẹ wá kúnlé wo nìyẹn náà. kúnlé là ń ah, ah, ah. ẹ tó bá jà ní. Hmm, kúnlé. anyway ṣé ó rọ̀ kúnlé àmọ́ ni kò máa rìn mọ́ ṣé wàá rìn méjì báyìí mi fẹ́ kẹ́ parí jà ni ẹ má jẹ́ kún lé sọ yín dẹ táwọn máa kígbélé lórí ń pé àwọn ladies yẹn wọ́n jà lórí ọkùnrin kan mi fẹ́ kẹ́ ẹ méjì kẹ́ parí ìjà yìí right now ní èní ní èní ibi ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ pàdé ẹ bẹ̀rẹ̀ yín ẹ bẹ̀rẹ̀ yín ẹ bẹ̀rẹ̀ yín. lọ́lá ó náà. èmi ni màá kọ́kọ́ kí ẹ ni. ìwọ kọ́ ló ṣẹ̀mí ni ṣebí wo ló padà lọ lẹ́yìn ló bá kúnlé. ẹ ṣáà bẹ̀rẹ̀ yín. ó dáa náà má bínú wọ́gbọ́n má bínú. fine ṣé mọ̀ pé ìyálàjẹ right hand mi ni pàdí mi ni ẹ bá èmi àti ẹ lẹ́nu iṣẹ́ yìí mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan pé ìyálàjẹ iṣẹ́ tó ń fún wa kò pè wá rárá àwọn deal tó yẹ pé at the end of the day ìyá wa la máa ń rí bọ̀m̀bẹ́ a máa ń tẹ́ bọ̀m̀bẹ́ ni òun ni ọ̀rọ̀ bíi kúnlé yẹn ṣó yẹ kó jẹ́ pé kúnlé ti lọ láàrin gbogbo wa báyìí eh? kò sẹ́ni tí kúnlé ò ti lọ láàrin wa ṣó yẹ kó jẹ́ wo kúnlé yẹn ló wá jẹ́ pé gbogbo wa ló wá tò lẹ́yẹ kankan ó ń ṣò smart guy àbí àwa fi yẹn pé smart big lady làwa náà big girl to the core ṣó ti yẹ yín. ẹ jẹ́ kí n tún mú yín dọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ kẹ́ wo bí gbogbo ẹ̀ ṣe rí kẹ́ lè fi mọ́ ọ bó ṣe wọ́t. ṣé ṣebí bí ibi náà ṣe rí ni ẹgbẹ́ bẹ́ẹ̀ náà rí. no ibẹ̀ ẹni space ju side ibi báyìí lọ. káà kan ṣì lè wọ bẹ̀ẹ́ park. yes káà lè park. ẹ filẹ̀ má wọlé má wọlé má wọlé. ẹ dẹ̀ rí pé inú ilé yẹn náà wà òkè ó ní space dáadáa. ó wà òkè. ṣé pẹ̀lú gbogbo àwọn sẹ́tì yẹn náà lẹ́wọ́n pẹ́ fẹ́. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá. bá mi ta. ó wà òkè nice nice ẹjọ má bínú o mo sọ́ọ̀rì pẹ̀lú question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín rè irú bẹ́ẹ̀ ṣe wà yín sìn young billionaire la lè pè yín náà mo fẹ́ béèrè question kan ni o kí ni rítì tẹ́ ẹ fẹ́ tàbí. ẹ ṣe gan ẹ má jẹ́ ká tún máa bòpò lọlé olóró mọ́ n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣe understand ẹ ó dá mi lójú pé tó bá tún yá ọlọ́run tún sì lè ṣe ìyanu jù báyìí lọ nǹkan tẹ́ kan má bá mi ṣe ni pé kẹ́yìn ṣáà ti bá mi wá ẹni tó máa rà ẹ gbọ́ ẹ jọ̀ọ́ ṣe rí àti wẹ́ni tó máa ra kọ́ ni problem bí o ṣe wípé àwọn tiwa náà tó bá fẹ́ rà agbọ́dọ̀ máa já wọn sórí ọwọ́ tí yẹn bá wà condition tí yẹn bá wà agbọ́dọ̀ máa jẹ́ kó yá wọn tiwa ṣé pẹ̀lú gbogbo àwọn furnitures yẹn náà lẹ́nu gbẹ́fẹ́ tà. everything pátápátá tó wà ń bá ẹnì kẹ́ẹ́ mi ta ẹ jọ. ẹ má bínú ẹ níbi káà náà bóyá ta lè tú ta. Ah, mo ti ta mọ́tò mi ìfàtẹ́ tó ra mọ́tò mi gan ó ní lọ́ọ̀kì gan mo kàn fún bíi pé mo fún ni. ó dẹ̀ dùn mí gan because ìpàdé mi kan náà dẹ̀ wà tó nídìí mọ́tò MC ẹjọ ẹ ṣáà bá mi sáré sí bíbá ẹjọ. èlò wa lè sọ pé ó máa bá dé báyìí. ẹ̀yin náà ẹ wo dáadáa torí ẹ náà mo ṣe mú yín káàkiri ẹ wo ń ta fowó ṣe ń bíbá yìí ẹ̀yin lẹ máa mọ̀ ṣebí iṣẹ́ yín ni ẹ̀yin lẹ máa lè sọ pé iye báyìí ló tó iye báyìí ló wọ̀ tí o. ẹ àfẹn tó bá máa jọta ajé náà ni onímọ̀ yìí tó parí bíi ṣó ti eyín mẹ pẹ̀lú gbogbo nǹkan tẹ́tẹ́ sọ pé ká ta yẹn á owó ni bọ̀ǹkan tó máa ṣẹlẹ̀ ni pé pé three million. ẹ má ṣe báyìí ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run ní jẹ́ kẹ́ ẹjọ́ three million yẹn gan tí ká gbèsè tá a jẹ sílẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ẹ bá mi wá owó yẹn kó gbé pẹ́lí jù yẹn lọ. ẹ mọ tó máa ṣẹlẹ̀ máa ní láti ra àwọn client mi irú ẹni tí mo mọ̀ pé ó máa fẹ́ fi bíi three million yẹn lọ mi mi ní ta fún so fún mi ní bí ó yá bí a week máa fi lè tú wẹ́n tó wẹ̀ máa gbé pẹ́lú jù yẹn lọ. ṣé mi lè wọlé báyà mi. ẹ ẹ báyìí fẹ́ mi máa padà wáyé ojú olóyè sí. hello. mo ń bọ̀. ayé. ọmọ ayé o. máa. bàbá ìtọ́ wa ń tà ó sọ pé òun wá ṣe. ẹjọ́ ti sísọ orí iṣẹ́ tó wà ó lóun ò ṣe. ó wọlé àmì náà jókòó jókòó. ó yàgbà lọ ń ta ọ̀gá kàṣà ni ọba. No problem. No problem. <laughs> Bàbá, Ọlọ́run mà ṣe o, ẹ̀wù tó bá kù díẹ̀ kí ọmọ Ọlọ́run kó jìn sí kòtòkòtò. Mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ẹ̀, Ọlọ́run ṣe o. Ṣé ẹ mọ̀ra ah Àmọ́ra. <laughs> Àwọn bàbá ti wá ládùúgbò rẹ̀ àjẹta bá sàkó sọ́jà aráalé ẹni ló ń bá. aráalé nǹkan ilé èèyàn burúkú aráalé yín nǹkan tí wọ́n sọ kò sọ́jà tọ́wọ́ abá òun òun gangan lè èèyàn burúkú ó gbọ́ ní òṣùpá ó ní sàkó sọ́jà kó bọ́ tà mí tí rárá lé mi ló mọ̀ bá ẹ sàkó sọ́jà kó bọ́ tà mí ẹ rárá lé mi ló mọ̀ bá ọ wá fi sí ó ní àdẹ̀jẹ́ párá lé mi gan lè èèyàn burúkú àjẹpárá lé mi gan lè èèyàn bíi. èèyàn bìrè mo lẹ́rì àmì ọlọ́run o ọlọ́run mi ọba gidi àjíkẹ́ ìní rírù táwọn wọ̀nyí ah! ẹ̀yin rèé nígbà tó pàdé àgbà lọ́nà tó ní ó fún ọ láàká ọmọ bóyá wèrè ló ṣe dàgbà nígbà ọmọ kó sínú odò ẹ wá ní a máa lé ọmọ kiri àwọn ọgbà wákàtí mẹ́ta àárọ̀ ọmọ yọ nígbà rí ọmọ yọ la bá kọjú sí ìyá ọmọ pé kí ló kọ ọmọ táwọn wá gan ó ní táítọ́ọ̀sì ẹgbọ́n bo nílé táítọ́ọ̀sì. inú omi náà nílé táítọ́ọ̀sì. inú omi. ẹ̀yà tún lọ́wọ́ sọ síbẹ̀ padà. wọ́n mọ̀ tí mo kọ́ padà jìyà kẹ́yìn ni olówó kan ò ní máa ṣe bó ṣe ń ṣe kó má padà jìyà kẹ́yìn. bó ṣe wà yìí gbogbo ilé òun pátápátá ńlọ ọ̀tà jẹun ọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo bí tó gbé mọ́tò dé lọ́wọ́ rèé àwọn ibi kò sí. ẹ wọ́n lè pè lórí ọmọ ọlọ́mọ tó wá ṣẹ́wà. orí ẹ̀ burú ni. nígbà tètè wá ń ta lọ́rọ̀ èpè tẹ́ ń ta lọ́rọ̀ èpè lórí lórí pọ́mọ fẹ́ wá ṣiṣẹ́ ń bí nǹkan. ẹyí lórí mi. kí ló mi. wíì di sí security yẹn. mo mo mo mo níṣẹ́ yí lórí mi. ẹgbẹ́lẹ́gbẹ́ yí lórí èmi yí lórí ṣé wàá kí wọ́n hmm. Hmm. padà àṣẹwọlé wá tẹ́wá sọ́dọ̀ tí a ìwọ ó gbé mu sí òsín ó gbé bàdígà ọ̀gà ogbó ìgbò náà ògbò ọlọ́bàdígà ọ̀bárí owó ọ̀bárí ọmọ kò ní dà fún ọlọ́bàdí kí ní sùn. dídà ló dà tọmọdé. dídà náà ni ó bàtì ẹ jẹ níbi kódà kan jẹ sẹ síkírọ́tì abẹ́ntí ọmọ gbálẹ̀ ní ọgbà yìí ní abẹ́ wọ̀ fún tí ọba rí iṣẹ́ ní sàkà níbi tí mo wà kí n má ṣe oríire. láíláí láíláí láíláí ọ fẹ́ máa gbómi lẹ́nu ọ tẹ̀lé ọ̀mẹ́ o ọ eh, eh, tẹ̀lé ọwọ́ mi. Eh, ẹyin tó máa yẹ̀ yí ara yín. ṣé orí ẹ̀ burú ni. ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́. ọ̀dà orí ẹ̀ burú. ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́. orí ẹ̀ burú. ẹ tọ̀tọ̀ lọ́ba tẹ̀ bá tẹ̀ tuntun sọ tó bá jẹ́ pé ọmọ kọ ni ọba bẹ́ẹ̀ ló bí ọ wọ́n jẹ́ mi ọ̀gbọ́n kò sí. kárí kì í ṣe pé ẹ̀pá lórí ni tí mo bá fún yín ẹ máa ṣe ẹ̀lú ẹ̀ lókiri ìgboro ni. èmi náà wà disappoint wọn àkú sí bíi tọba gbà mí. ẹ kú gbé. mo dáná sọgà lọ́rùn ni mo kú gbé. ó ọ̀dà kí ló ṣe fún yín. n tọ́ ọba sọnù ṣé oríwèrè tó rí mẹ́ta ni wọ́n tẹ́jọ́ ń sọ̀rẹ̀ láti kékeré. ìkẹ́ni wọ́n sì lu ẹ̀wọ̀n wọ́n bẹ ọmọ ètí ó fún ọ lówó tí wọ́n ètú lẹ̀ ó ní láyé o yọ́ọ̀ máa kó fómi yọ́ọ̀ máa kó òun fẹ́ kọ́lé ń kọ́lé kiri bí ẹyẹ ni mo wá sọ fún jọ́nà tí mo lọ bá mo ní ha ah, jẹ́jẹ́ o bolówó kan bá ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé kọ́ wọn àtẹ ẹnìkan lọ́kọ́ lówó ń gbà wá sẹ̀ òun wá rè lónìí ní wá sẹ̀ ọ̀ya dà tọ́lọ́ ń pariwo. Ah, lọ́jọ́ yìí tí mo bá fún ẹ ní blo ọlọ́run àgbàbẹ̀ dọ́rùn. kò rí bí wọ́n ṣe sọ yẹn ṣe ráwọn ilé tó ń sọ yẹn kọ́ndíṣọ̀n eh. ni àti ta gbogbo ẹ̀ rí gan kọ́ ló padà lówó yìí tọ́jú bá lọ ọ̀tà aṣọ ọ̀nà ọ̀tà. ẹjọ́ tó lọ lọ ẹjọ́. a ní ó ẹjọ́ bàbá ẹjọ́ bá ṣe jọ. Eh, eh, bàbá bàbá kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ fi ẹyin ẹ ti sí eh? ẹ ṣe o ṣe ẹ rí wèrè lóde o lọ́dọ̀ wọn ṣiṣẹ́ a sì ní kò ṣiṣẹ́ tó lè ṣe ń bí ibi kan máa lọ pé kò ṣiṣẹ́ ọ̀tán o bó ṣe bẹ̀rẹ̀ wàhálà nu. ẹ tó ti ní kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ náà nìyẹn lè bọ́ ta kò ṣiṣẹ́. pé ṣá. Ah, kẹyẹ kẹyẹ. iye dára gángan. Hmm, ìyàdí bá kú. mọ́nìmọ́ ní kò jáde ó tún béèrè pé kí la wí. ẹ jẹ́ kí n ní ẹjọ́ ẹ fún mi fifty naira tẹgbà lọ́wọ́ mi kí n tó wọlé lẹ́kọ̀ọ́. níjọ́ wo. nígbà tí màá wọlé ẹ ṣáà gbowó lọ́wọ́. ẹ ẹ ẹbí gba fifty naira lọ́wọ́ ẹ. ó ó lè fojú ẹ méjèèjì búra sí pé mo gbowó lọ́wọ́ ẹ. èyí tó kù lọ́wọ́ mi èyí tó kù lọ́wọ́ mi lọ́gbà ẹ fifty naira tó kù lọ́wọ́ mi lọ́ ti gbà. olóhùn ògbówó ògbówó ó sì kó kó tó tí ẹ gbà pé ìrẹ̀lú wọn náà ni. ṣé ẹ máa close bí ẹ máa bá mi tà ah. Ah. èyí ẹ máa bá mi tà. bíbẹ̀ ló máa kú sí. sọ̀rọ̀ bá tún lọ ọ̀nì ọ̀nì fẹ́ close sọ́gbọ́n ló ń ọlọ́kùnrin sèmi náìtì lèmi wà sọ́mọ fẹ́mi ó ṣiṣẹ́ dọ̀la ni. èmi náà lè disappoint yẹ mi ní lọ́lélé ni. ọ̀sán ọ̀sán. o ti parí. chief security ayé yìí ti bàjẹ́ wá wá wá mo ní wọn máa ṣépè fún lọ́wọ́ pé yín ọ̀gá owó ti pé wáyé wọ́n ní ayé wa ti bàjẹ́. ìbẹ̀rù kí wọ́n mọ̀ lórí yá. kí ló dé. anyway bàbá wa wọ́n ní kẹ́ ẹ dúró de àwọn wọ́n ní kẹ́ dúró de wọ́n sì ń kan lọ́wọ́. Eh, ṣé wọ́n ní kí n má wọlé ni. ní wọn ní kẹ́ ẹ má wọlé ìgbà tí mo sọ orúkọ yẹn fún wọn láwọn èèyàn tó ń jẹ́ bẹ́ẹ̀ pípọ̀ kẹ́ ẹ dúró tó ah, wọ́n ń ẹ dúró ẹ fún wọn ní bá thirty minutes ló bá o. so lóòótọ́ ni òótọ́ ni pé ẹ̀yin lẹ̀ ń gbénu lẹ́ńbí ọlọ́run máa tóbi lọ́ba o. kúnlé by the way ta ló jí òye báyìí fún ẹ. a máa dáa fún ẹ olúmídé sórí nígbà tí gbogbo nǹkan yí bó ṣe fẹ́ yí torí pé ọ̀rọ̀ ọlọ́run gan-an ó kúkú ti sú mi mo sáré sọ́tún mo sáré sósì gbogbo àwọn tí mo fọkàn tán pé bóyá wọ́n lè ràn mí lọ́wọ́ tí wọ́n mọ̀ mí gbà tí mo lówó lọ́wọ́ mo lọ bá gbogbo wọn gbogbo wọn kàn já mi jù sílẹ̀ ni mo wá wò pé ibo làwọn ọ̀rẹ́ mi máa wà o mo wá yín wá yín mi rí yín wá di àìpẹ́ yìí ni bá wá ṣéǹjì kékeré kan bá lọ fi pe Rashidi Kẹsìnró tó wà ní US pé bóyá kàn tiẹ̀ ju ṣéǹjì kékeré kan ránṣẹ́ sí mi kí n tún máa fi yẹn manage ní wọ́n bá ní kí n pe ìyá duncan wò pé ìyá duncan lọ́rọ̀ tó ń fẹ́ sọ fún mi ah, ìyá duncan nígbà tí mo máa pe màmá màmá bá ń ṣàlàyé fún mi pé kí n padà lọ sí ilé tí mò ń gbé tẹ́lẹ̀ ipe máa bá yín bẹ̀ mo dá ọ̀rọ̀ yẹn mu ni kí náà lè máa ṣe ń bẹ̀ mo á fi wá yín wá ṣé lóòótọ́ lẹ̀ ń gbé bí ni àbí báwo ló yẹ jẹ́. àwa la ń gbé bẹ̀ if sef gan kò ń ṣe párẹ́ǹtì ẹ̀ àwa lọ́lọ́run jogún ẹ̀ fún ẹni tí wọ́n rò pé kò lè pàgọ́ òun ló kọ́lé alárinrin ibi tó tẹ fojú sí ọ̀nà ògbà bẹ̀ lọ àwa lá níbi táwa yìí. olóhùn mà tóbi ló bá o olóhùn ti mọ̀ pé mi ò ní pàdánù léyìí ló ṣe jẹ́ kó jẹ́ ẹ̀yin lè máa rà á lóhùn mà ṣe o kúnlé ìwọ ò mọ̀ pé èyí máa tán ọ̀la ló máa kú gbogbo kutekutekutu tó ń sá káàkiri ó tán àbí ó tán ṣé wọ́n rántí ní tó ṣe fún bọ̀bọ̀ yìí màmá tó ń bọ́ wa tó ń tọ́jú wa kó wá di pé ọmọ ẹ lọ sí polisi ìjọba ní kò help ẹ tí o lè help ẹ tó wá jásí pé màmá yẹn padà wá kú kúnlé ṣe wọn pé kò dáa rárá tí wàá rojú ayé ẹ lóde àbí òrojú ayé ẹ ó ti wá tán fún ẹ báyà bí ó tán fún ẹ ó ti tán sáré síbi kọmọ lọ́hùn kọmọ lọ́tùn kọmọ lọ́sì ọmọ náà wá dà báyìí wúrẹ wúrẹ ọ bọ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wo ẹrù tó lọ́hùn mọ́ mi lára kẹ́ ẹ dáríjì mi mo fọ́ lọ́hùn ọba bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ṣe gbọ́ ṣe rí kò sẹ́ni tí ò lè ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ àná ká lè má bára wa ṣeré lọ títí láé ẹ jọ̀ọ́ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ̀yin méjèèjì ẹ bá mi dàárò mi níbi tí mò ń gbé sí bí ó ti ẹ̀ ju ọ̀dọ̀ gateman bẹ̀yẹn kí n máa manage síbẹ̀ ẹ ẹ ṣàánú mi. Hmm, Kúnlé àwọn Yorùbá máa ń sọ pé tí Yorùbá lówó lọ́wọ́ ìwọ oníwà ló máa máa wò àṣé ńgbà tó lówó lọ́wọ́ yẹn àṣé wà ìwọ oníwà ló ń wù ńgbà tó wá lówó lọ́wọ́ ìwà ẹ gangan gangan gangan gangan gangan ló wá ń wù wò ìwà ẹ ló gbé ẹ débi tó gbé tó dé o àbí ìwà ẹ gbé ẹ já báyìí. ojú ẹ mo fẹ́ ti sọ̀rọ̀ ẹ̀ ṣe ká help ẹ̀. kémi help Kúnlé. help ẹ̀ náà. no do do do bó ti gbàgbé gbogbo nǹkan tó ṣe ni. gbogbo tó ṣe ilẹ̀ past tense gbogbo yẹn tábà olúlo ẹ̀kọ́ ahọ́ra dégun pé ká ṣe help ta lè ṣe. now bó ti gbàgbé go ẹni tó bá ṣu ló máa ń gbàgbé ẹni tó bá kọkò kì í gbàgbé rárá o. gbogbo bẹ̀rẹ̀ lẹ̀ ṣe help ta bá lè help ẹ̀. ṣé o mọ̀ ọ̀yà tó mọ̀ pàṣà tó dá fún wa ń jọ́ kínní àná nìyẹn èmi náà ti wá kálájú yahoo ṣe gangan pàápàá lọ́sìn abọ́dẹ̀rìn abọ́dẹ̀rìn wá wá wá olùmìbì. wo máa yin dáadáa wo mi gbọ́dọ̀ rí mi báyìí mọ́ láéláé o yá gbé. E. ọ̀rẹ́ wọn ni mí. ẹ ẹ olómìdé bros ní oge sùnwó ẹ sùn àwọn ọmọ bá ṣe jẹ síra wa olómìdé jọ ẹkùnrin yín lé ẹ máa kí n ojú yín mọ́lẹ̀ ẹ ká máa lọ dé olómìdé ah olómìdé ò ní lè jẹ báyìí ní sùúrù sẹ ah, ah, èmi mo kọ́kọ́ kọ lè yé èmi mo kọ. ọ̀gbẹ́ni má tẹ ojú mi mọ́lẹ̀ ibi tẹmí ti jẹ tèmi lẹ́lẹ̀ yìí ọ̀gbẹ́ni bá ṣe ọwọ́ ẹ jẹ ni. sista Bọ̀sán a ti ń prepare fún ambulance máa gbọ́n lọ sí airport ṣe ti gbọ́ eh, nurse sábà mi gẹ́tì wọn ẹ̀rọ wọn jọ. ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. Ah! ẹ dọ́tọ̀ ẹ no okay okay o ti yé mi. nurse má bọ̀ má bọ̀ ẹnu ẹ má wọ̀ ẹ má wọ̀ ẹ má wọ̀ ah, ẹ má wọ̀ <laughs> ẹ sẹ́ ẹ má wọ̀ ẹ no ẹ má wọlé padà tí ẹ wà ẹ má wọlé. kò lè omi ambulance ti rẹ́dì ṣùgbọ́n ó ti tó bá lọ sí ní báyìí sẹ́ ẹ kí ló dé mú báyìí náà kò yẹ kí ló dé dókítà dókítà dókítà. kí ló dé kí ló dé. ẹ jọ sẹ́ẹ̀ bàbá ló ṣe mí bẹ́ẹ̀ ń sìn náà. Mr. Bosun. ẹ. wọ́n ti dákẹ́. kí ló mean kí ló mean by that kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Um, um, nurse kí ló owó sáré ẹmọ bẹ́ẹ̀ ṣe máa palẹ̀ wọn wọ́n ṣàtìgbọ́. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ló ti ló ti kú ọ. ti kú nọ́ọ̀ kò lè kú láláì she can't die. doctor. 你回去么呢？哎！